àfẹ́sọ́nà mi ni. Ah, ẹ mọ̀ káàbọ̀ ṣé láfíà ni o owó lé ń kọ́ o ah, kí ló kọ tiẹ̀ o. kíkẹ́ lọmọ ni ìyá wa. kíkẹ́ lọmọ ah, o kọ òun sì rẹwà létí ọ̀dà bẹ́ẹ̀ ọmọ agboolé bò ń wọ. agboolé àgbò ni ìyá wa. agboolé àgbò àgbò ńlẹ̀ńlẹ̀ ń bì tòsí tiẹ̀ ni tòsí ló ti náwó mu dákun yí báyìí bá yí báyìí tún yí padà tún yí padà. ẹ̀rí kọ́ máa dá sí la. ọ̀ká rẹ̀ ọ̀ká rẹ̀ mọ̀ bínú máa fi ìdílé dàn ẹsẹ̀ ìdílé. yá ẹ̀rí kọ́ máa dá sí la. dé òye ọ̀sùnmọ́ yá rẹ̀. kí láà mú ọ tó jọ. kò sí nǹkan kan o sì ṣojú bíi pé ọtí mọ tí mo fẹ́ wí. ẹ ẹ máa ń tẹ́ fẹ́ sàn. ẹ ẹ tí mo tiẹ̀ fẹ́ wí náà ni pé ọtí ìríyàwó ọ lè fẹ́ lè. kí ló dé ìyá mi ebe ẹ sọ fún mi nísìnyí pé ọ̀rẹ́ wa. n ò wò désàlẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n wọ ẹsẹ̀ rẹ̀ ni ẹsẹ̀ òsì méjì ló ní irú yìí wọn ò sì dánú ilé dánú ilé mm. wí fún kó lọ rè fẹ́ ọkọ tiẹ̀ kó wá síwájú. kíkẹ́ lọ́mọ ìwọ́dà. Eh. ọmọ nǹkan ló ṣẹlẹ̀ wàá máa lọ. Ah, tí ò sí. kò sí èmi àti àkànlè fẹ́ra wa mọ́ ni. kí ni mo ṣe. ó sẹ́mi ìyá mi lójú yé mi pé irú rẹ ò ṣeé ṣẹlẹ̀. ẹ dẹ́kun ìyá wa. wọ́n ṣe mo sẹ́yìn tì. a ní ọmọ lọ. lọ mọ bàjá mo fi jẹ lílẹ. ǹjẹ́ bóyá ìjà àti ọtí tẹ́lẹ̀. kò lè fẹ́ ọ ní kò lè fẹ́ ọ ní dákun. ìyá mi ní ilé fi ọmọ lọ àbí. Ah. ọlọ́run ṣọkọ tiẹ̀ fún ọ yóò ṣọkọ rẹ fún ọ tí ò sí nǹkan mi bẹ. mo fọjọ́ rẹ ṣòfò lẹ́nu ò pèsè ọkọ tiẹ̀ fún ẹ kárí ọkọ mi ọmọ gbọ́rọ̀ sí ọ lẹ́yìn adéyẹ ọkàn rẹ ò kúrò nbẹ ni. ara mo ti lé lọ. mo sì àtúnwò lọ. Hmm? mo gbọ́rọ̀ sí lẹ́nu náà. ẹ n ò lè rí tí ò da kí ni o ṣe o ọ níyàwó tiẹ̀. tí oúnjẹ tá a ti délẹ̀. Ah, mo ti ṣetán mo ti ṣetán mo dé mọ́ orí pèpéle ńbẹ̀. èsì tó kó tó rí wọ̀ngàn wọ̀ngàn yìí. kí ni èmi ni wọ̀ngàn wọ̀ngàn kí ni ṣe wà kan dúdú bíi rẹ. èmi ìwọ ni. lónìí gan-an ni wàá fi hàn pé èmi ìṣẹ́gbẹ́ rẹ. kí ló ṣe ẹ fẹ́ràn yín sílẹ̀ ah, kí ló ṣe yan kí lè ṣe láàárọ̀ kùtù kiri àbà ah, lásìkò tí gbogbo yín ti ń wá àti mu lọ ẹni tó ń loko ń ẹni tó ń lodo ń lodo ẹ̀yin wá ń jà ẹ̀ nírònú. apẹkẹ ah, apẹkẹ eh, lóde ń tẹ̀sí àtìrí láàbù. bẹ́ẹ̀ làbí ni ó fẹ́ gbọ́kọ̀ mi ni. ó fẹ́ gbọ́kọ̀ ta lọkùnrin ọ̀hún gan tẹ̀ ń jà nítorí ẹ̀. di oyè ọmọ yóò lágìdì. di oyè ọmọ yóò lágìdì tó pé kò lè láyà àfàìmọ̀ kó má yẹ pé yẹ ẹ̀gá ni olùsáyà kẹ́yìn. ẹ ṣe o ẹ ṣe èmi ni ó fẹ́ èmi sì ń yàwó rẹ̀ sójú yín náà ni ó sì ṣe nínú ìlú. nínú ìlú iná. èyí àpèkẹ́ jàǹtorí di oyè. àyìnlá ọkọ ọlá ló ń pé olójú kan. ìyá mi ni. ìyá rẹ ńlá ló ń pé. ìyá mi. ọmọ bàbá gbàdà. bàbá bàbá mi nù ọmọ ají làlà ọ̀ṣọ́ ọmọ ají fọjọ́ gbogbo dáa bíi egbe ọmọ ají fojú. o tó o ṣeun o ṣeun wo ọkọ mi wọ́n ní àìtójú oníkà mẹ́sàn kà ebi àwọn kà o àìtẹ́ ẹ̀ tún fún ajá àìsí ìwí bẹ́ẹ̀ àkú bẹ́ẹ̀ ẹ̀yìn dé òye òòrọ̀ ọmọ tó mú wálé ọ̀ lè fẹ́. kí mo ṣe ìyá wa. wọ́n wulẹ̀ bí ìyá mi léèrè ìyá mi ti ní èmi àti ẹ̀ ò lè fẹ́ra wa nù wọ dìde ńlẹ̀ wá máa lọ níbi abáyanjú ẹ̀ sí èmi àgbọ̀n torí pé èmi ò fẹ́ kọ́rọ̀ sí ìyá mi lẹ́nu. Hmm. ìwà hmm, máa lọ wọn máa lọ. kó o kí lálẹ́ òun pé olójú kan o. àmọ́ ìyá mi kí ló dé. ẹlẹ́ẹ̀kejì mọ̀ tún lélẹ́yìí ṣé ẹ̀fẹ́ kémi náà láyà ń lé ni ìyá mi kí ló ń ṣẹlẹ̀ gan kí ló dé. ó ah, rí bàbá bàbá rẹ̀ tó wí gbàdà bí ṣe ń ṣubú lẹ́nìí bẹ́ẹ̀ ni ń ṣubú lọ́la tí yóò wọn pọ kinní lẹ́nu kí náà ti ń pè wárápá. Ah, ìyá mi ẹ ṣe bí ọmọ ọmọ rẹ̀ sáà ṣé o kò wáá yí ọ wípé wárápá ń bẹ́ ń dílé wọn nù ni ẹ ìyá rẹ̀ rè é lánàá pé ojú kan ń dùn báyìí ṣé wàá yá nírú rẹ̀ lánàá wo ọkọ mi wọn wulẹ̀ dára rẹ̀ láàmú sórí fúnra mi báyìí ni wọn ò fẹ́ yàwó fún ọ ńgbà ń bá rè tó tẹ̀ ń lọ́rùn gangan gan wọn fà wálé báyìí wọn sì fi lé ọ lọ́wọ́ pé aya rẹ̀ rè. ẹ fẹ́ yàwó fún mi. ọ̀dà hmm. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ bá ṣe fẹ́ nu. No? kò sí láburú ńbẹ̀ àmọ́ ìyá mi ẹ má jẹ́ ọpẹ́ o tẹ́ fi tètè gbégbèsè lórí rẹ o torí pé ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ mi ló ti láya ńlẹ̀ o. ó yé èmi náà n ò ní jẹ́ ó pẹ́ ó rẹ́sẹ̀ mi méjèèjì yìí ó ti wà láàrin ìlú báyìí n ó wáyàwó gidi fún ọ. àmọ́ ìyá mi èmi ọ̀fẹ́ lè tó bá dúdú o. Ah! <laughs> wọ́n fẹ́ jọ bàbá rẹ nù hmm. <laughs> mo bọ̀ wá mo bọ̀ wá sọ káyọ̀ kọ̀ káyọ̀. kábíyèsí o. tó o wá rí báyìí nìyí ẹ ẹ tó bá ti yá ẹ tó bá ti yá kọ̀ọ̀kan kò tó ń pẹ́ kábíyèsí o. kánú. ìyá ọba. ìyá ọba. ẹ dákun lójú sí mi ìyá ọba ẹ ṣe jó ọ̀rọ̀ ọ̀la. dákun ọkọ mi dákun kábíyèsí ẹ yọjú sí mi ó ṣe padà. ọ̀dà mò ń bọ̀. jẹ́ yọjú sí ọ ọmọ ah, pé òbí ẹni èèyàn gbọ́dọ̀ kọsẹ̀ látara òbí ẹni ìmọ̀ tí wọ́n fẹ́ rí fún jésà ìbùsẹ̀ ó ti bọ́ ìwọ náà mọ̀ ọ́n rẹ̀ wá. ìmọ̀ pé ẹ mọ bí mo ṣe wà ó. ìwọ náà mọ̀ rẹ̀. ṣe pé ẹ̀yin àti ìyàwó yín ẹ ti fẹ́ mọ̀ ṣe bíi lọ́kọláya. <laughs> ẹ máa gbóyè ọba. àyè ó kọ́ ọ́ lẹ́ẹ̀ta tó máa wò ó ràn e, eré ti yánu. Ah! ìwọ ṣé ẹ ṣáà tí ì ṣe. Ah, a ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ náà ni. Ah, ẹlẹ́dàá mi mo mọ̀ dúpẹ́ o mo dúpẹ́ kábíyèsí mm. iṣẹ́ ṣe ìlú wa yìí kò fààyè gbà pé kẹ́ ẹ tètè fọwọ́ kan ìyàwó yín báwọn èèwọ̀ ni èèwọ̀ ní nílẹ̀ yìí ó láwọn ètùtù tá a gbọ́dọ̀ ṣe kó tó di pé ẹ lè mọ ṣeré lọ́kọláya pẹ̀lú ìyàwó yín ọba tó bá dọ́rù rẹ̀ wò ẹ̀mí irú wọn ìgún wọn a mọ kún kẹ́kẹ́ nì ẹlẹ́dàá mi ò sì ní jẹ́ òkun kẹ́kẹ́ o. ó ti wúra lẹ. ẹ ìwé ìwé ni ó para mọ́ ẹ dákun ẹ ni ó para mọ́ ó léwu o ó léwu o ìwọ ni ẹ rí ayan tí wọ́n wí fún jọ́sí tó kọ̀ tí ò gbọ́ àtìgbà náà ni ò ti lóró ìgbín tí wọ́n wí fún tó jẹ́ jàá tí ò ṣe tí wọ́n ní ó ṣe ìgbà náà ni ò ti lẹ́jẹ̀ lẹ́kù ò bá ké bí eku lẹ́yẹ ò ké bí ẹyẹ ọmọ èèyàn gan ò fọ́hùn bí ọmọ èèyàn irú ọba tó bá dánrú rẹ̀ wò <laughs> ìgbárù wọ ìtòrò ohun burúkú mọ̀ jálù burúkú ohun burúkú mọ̀ jálù burúkú pọ̀pọ̀ rẹ̀ wà á dàrú yóò rí rádaràda. ọ̀dà ẹ̀ nìyàwó ẹ̀yin náà kúkú mọ̀ tẹ́lẹ̀ pé èyí kúkú kọ̀rọ̀ sí ń lẹ́nu ohun tẹ́ bá ti ní í ṣe náà mo máa ń ṣe tí n bá ti wọlé nísìn èyí para mọ́. ẹ pé ó pa mọ́ n kò bá takoko n jẹ mọ. ẹ jẹ́ ìtìtì mọ mm. ẹ̀yin náà lọ rè sùn ẹ lọ rè sùn. Mm. ohun rẹ̀ lásùn ẹ pé ó para mọ́ kó para mọ́ kó mo mọ́ra o. ìyá ọba yìí náà sùn dáadáa ṣé ò lè. kò lè. dúró wọn láti tí ì ṣe nǹkan kan báyìí o. a lè tí ì ṣe nǹkan bò kí ló dé. wọn ló léwu fíìmù àti àti fún ó léwu fún lù tá a bá ti wá ṣe ń kọ́. ìyún gan-an ló wá tojú sú mi ó láti jẹ́ pé ìyọba ti fura pa ti fẹ́ ṣe ni. ó dáa ẹ tá a bá ṣe kí ni ó ṣẹlẹ̀ gan. wọ́n ló ń burúkú ọmọ já ló ń burúkú ó ń burúkú ó sì mọ já ló ń burúkú ó sì mọ pé mo ṣe górí ti àwọn bàbá mi ni. ìgbà tó ti ní ó léwu fún mi àti fún ẹ̀yin náà. àti fún lu gan pàápàá. ó ti dà èso kàdé. ìwọ náà lọ fún un. ẹ ní wọn kọ́kọ́ pẹ̀lú. Jùmọ̀kẹ́ kò jẹ́ Yes. kábíyèsí àní wọn ló léwu kábíyèsí ẹ farabalẹ̀ ó jẹ wọn ló léwu sí agbára dúró jàre. kíkẹ́ lọmọ máa pè kẹ́ mi ojú rẹ̀ sàn gòrègè ni ah, kíkẹ́ lọmọ kí nǹkan tó ń sọ ọmọ lẹ́ẹ̀kan náà bí wọ́n ní kó má jáde kí ló dé. ó tọ́ ni ìyá mi kúkú ló ní mọ́ jáde wọ́n ní tìgbéyàwó bá ti kú bíi ọjọ́ mélòó báyìí. ìyẹn yọ fòkìfòkì jáde bí ìkẹta tán torí ẹ̀ ni àti pé gbogbo àwọn èèyàn tó fẹ́ bá wa ṣètò gbéyàwó ọ̀hún gbogbo wọn náà ti dé sọ́dọ̀ wa. wọ́n ti wà lọ́dọ̀ yín torí lọ́dọ̀ tí a nà a ti ń sè a ń sọ kódà a ti fi lé pọtí a àpèkẹ́ mi hmm, alẹ́ ọjọ́ ìgbéyàwó wa báwo ló ti rò pé yóò rí gan pàtó. ọkọ mi alẹ́ ọjọ́ ìgbéyàwó wa kódà yóò dùn gbọ́ngbó kan sí. Hmm. ohun bíbí ti bẹ̀rẹ̀ fún mi mhm. kí bẹ̀rẹ̀ láti di orí ẹkún ìyàwó tí ìyá mi kọ mi ìyá mi ń sọ pé èmi àpèkẹ́ lọ́mọ olódò kan ò tẹ́rẹ́rẹ́ èmi àpèkẹ́ lọ́mọ olódò kan ò tarara ara iwájú ò gbọ́dọ̀ mú èrò ẹ̀yìn ò gbọ́dọ̀ bu wẹ èmi àpèkẹ́ mo débẹ̀ mo bù bọ́jú èmi àpèkẹ́ mo débẹ̀ mo bù wẹ ojú mi wá dojú oge ìdí mi wá dìdí ìlẹ̀kẹ̀ ìlẹ̀kẹ̀ mẹ́rìndínlógún ní bẹ nídìí èmi nìkan bẹ́ẹ̀ bá débẹ̀ bí ò bá pé aṣọ ni etí ẹ má má tu tòbí torí gbogbo mo mú wáyé ní bẹ lábẹ́ aṣọ. Hmm. àpèkẹ́ mi òun rẹ́ dùn gan-an ó wá dùn mí pé ọkùnrin ò lè sọ fún ìyàwó ṣùgbọ́n ìjọ náà yóò dùn lọ́gbọ́n kan sí i ń kíra mi. ṣé lókì lè yìí. àìlókì lè wa ti á jẹ èmi àlàní àlàní àdè ọmọ ọ̀bọ́sẹ́lẹ̀bọ̀ kọ́ lọ bí aró ọmọ búrú bàbá ọba ọmọ àjáyìgì bàbá mi èrò ọmọ ọlọ́sọ́jà fi tí wálé ọlá là ní wa ilé ọlá ló ń bọ̀ eh? ilé ọlá ni. <laughs> abẹ́rẹ́ inú rẹ máa bí mi gbogbo wa. ìwọ náà wú àdá tó bá a ṣe torí bó ti jẹ tán kó wò. oúnjẹ tán. irọ́. Eh, dákun ṣé mò ń kan jẹ ni láì ṣe rèké ó tó gbà ó tó sàdá lọ́wọ́ mi. Ah, abẹ́ àwọn àgbà mi ni àdá àdóta tó ti yẹ kó jẹ. ìdóta ò pẹ́ ṣebí wọ́n ṣe nínú ta rè. agbẹ́dẹ́ agbẹ́dẹ́ ojo inú mi ṣe ẹ̀dùn tí mo bọ́ ń bì. gbà gbà yẹ̀wò sọ̀tọ̀. níbi eléyìí láti ìgbà tó o ti rọ̀ ọmọ yìí fún mi kò pẹ́ran rí tí n bá nà sẹ́ran kàkà kọ́ lọ tààrà yọ ìjà báyìí ni ẹrú ó dèbàtì ẹrú ó sì bàtì ẹ lọ. ní mo tún yẹ pé bí mo ṣe parí ẹ̀ tán tí mo kìsà rẹ̀ lọ́wọ́ kan bíbi tí mo rán báyìí ló lọ nìwọ ní òmẹ́ran jẹ́ bí wọ́n ní ìbéèrè kan ṣé ó kìsà rẹ̀. ìsà ìsà kí ni jẹ́ sà. Ah! ẹ wò ponu ọdẹ tí o mọ̀ tán pè ní kìsà gbàgbọ́n lọ́wọ́ mi n pè ní kìsà rẹ̀ mo wá fẹ̀yìntì mo ti pe gbèsáyà àti mẹ́yìn jẹ́ ọgbọ́n wọlé ṣe tù sí. dúwẹ́ wẹ́ ó ti ń gbà má ti yín o ibi bá ní òyìn sí ní òyìn sí kó wọ́n dìjà. má yìn bí má sì yìn sálẹ̀ kó má bàa lè ṣẹ́ jẹ́. ibi bá wọ̀ ní òyìn sí. àtẹ̀rẹ́ ó ti pààyàn. ta ta ta ni kú òun sáwàdà Àjàyí dídé kókó gbà kó bèbè sèbá mi o sórí dídé ni Àjàyí gbé ẹran rẹ. òjò ìyàwó náà tó ti kú. ìyàwó náà ìyàwó náà ó ní kọ́ ìyàwó náà ìyàwó náà ó ní kọ́ ìyàwó. ọjọ́ padà padà padà Àjàyí tọ́ba sí ayé mi yíyan ìrọ̀mọ́ o yóò fi bẹ̀ pọ́ o tó bá ní èmi ara ìbọn yóò títí dò ní í sọ fún ọ pé àwọn bàbá mi jọ jagun àgbẹ̀kọ̀yà ni èmi náà sì bá wọn jagun ojú náà nǹkan kò lè ṣe mí. èmi àjà yóò gbìyànjú lórí gàgà yìí pọ́n ìwọ òjò ilẹ̀ ilẹ̀ báńkì ilẹ̀ báńkì ilẹ̀. olórí wọ́ wára rẹ̀ aṣọ fúyẹ́ bí òwú ètùtù òwú à ń bẹ̀ mí lérí òun bá mi lérí àtòkútù pẹ̀lú ọ̀nà ọ̀run ń sọ ọmọ ọ̀pọ̀dẹ lólewé ọ̀dẹ lólewé. Ah! <laughs> sí wọn làwọn ń rù wọn lọ. lọ́mọdé á jẹ́ pé àwọn ọba àwọn péréte yìí lọ́ba ni pé àfi ti jẹ́ ká máa bọ̀ ní ọ̀tún. ọ̀tún ó ṣe rí wọn ti sọ kí ilẹ̀ ò tó máa lónìí mọ́júmọ́ òní òkú tó kú nínú ìlú yìí wọ́n lé lọ́gbọ̀n bí ẹ ṣe ń kó wọn lọ rèé tó ń kálukú ń rutẹ̀ táriwo sọ àwọn ẹ̀ta akọ́wọ́ tí wọ́n kọ́ wá bíi wọ́n takú ni wọ́n láwọn ò ní sí òkú àti náà bá gbé dọ́dọ̀ kábíyèsí àwa ti gbọ́ ọba yìí fojú kò kù dáná ẹ̀ka lọ ẹjẹ́ a máa lọ ilé ọ̀tún abádédé ọ̀tún ẹ bá ní pẹ̀tù sí wọn ní. ọ̀dà bẹ́ẹ̀ hmm. ọ̀dà ọ̀dà ọ̀dà kìí ṣe pé ọ̀dà ṣùgbọ́n ẹ ṣé ó kù díẹ̀ káàtó ọba yìí fojú kò kú ẹni wọn máa rúbọ nílé ọ̀tún sọkù ọ̀tún sùn kú jẹ bí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ̀kọ́ tí ò léwé ńlàgbà gbà ẹ̀rọ ọ̀rọ̀ tó délé yìí kì í sọ̀rọ̀ ẹnìkan ṣùgbọ́n o ẹ má gbàgbé o èèyàn tí bá ń gbẹ́lẹ̀ ní ń pòkú mọ́ gbogbo ẹni tí ń sunkún pátá ariwo lásán ni wọ́n ń pa ẹ kó àwọn òkú lẹ̀ ẹ lọ́ọ́ filẹ̀ bàṣírí òkú káwa alààyè kájọ wá jíròrò bó o láṣẹ sun àsùn forí lẹ́sùn ká hmm. mo kí gbogbo yín o ẹ̀yin tọ́rọ̀ yìí kàn ọkẹ̀yìn ọkẹ̀ mi náà o gbogbo wa pátá lọ́jọ́ kan ṣùgbọ́n o ẹ jẹ́ àfi sùúrù kọ́rọ̀ ọ̀hún yóò padà dẹ̀rọ̀. ṣé ẹ ti gbọ́ yóò padà dẹ̀rọ̀. ẹni ó ń gbókòó wá sáà kábíyèsí wọn ò gbókòó wá wọ́n dá a lábàá ni ṣùgbọ́n kò wọlé òní á fi gbé òkú wá sílé mi ọ̀tún kábíyèsí ẹ fọkàn balẹ̀. àmọ́ bí ò bá ṣẹ̀ṣẹ̀ ẹsẹ̀ kan ìdédé sẹ̀ kí lẹ́yìn rò pé ó lè ṣẹlẹ̀ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ ẹ̀yìn olóye. kàbíyèsí o béèyàn kan ò bá ṣe nǹkan ètùfù kábíyèsí kì í kíyèsí ẹ̀ ń kù léè. bíi ti bò. ẹ ṣeun kábíyèsí. ẹ mọ̀ pé kéèyàn kó tó máa kú bí ogún bí ọgbọ̀n ṣé ẹ mọ̀ pé nǹkan kankan wọ́n ti ṣe nu àkàbíyèsí. kábíyèsí. kábíyèsí kò sí tó tiẹ̀ wá dùn mí bẹ́ẹ̀ bí í ṣe ti orúkọ tiyín tí wọ́n fẹ́ bàjẹ́ ìjọ làjọ ọba náà kéèjújọ́ márùn lọ ní ìsìn o tí wọ́n bá sì péré ajá ó péré ìkòkò tí wọ́n ẹ dákun olóye ẹ mi ẹ má ọ bàjẹ lórí mi ẹ fọkàn gbogbo ohun tó yẹ ká ṣe pátá gbogbo ọ̀nà tó yẹ ká rìn kó tó di wípé ẹ ọba gbogbo ṣe mọ̀ èèyàn ní bẹ́ńdì òrò fi ké ẹ̀yin olóyè sí ẹ̀ ń bẹ lẹ́yìn ọba náà fi ń pọ̀ ọba lálẹ́ ìbá ẹ ẹ má lù ọ́ bàjẹ́ lórí mi. alamu alamu bá fọdún mẹ́rin wèrè ọdún jájà. Ah, ah! lárodò aṣọ èmi lára ní Àlàbí. Àlàbí Àlàbí mi Àlàbí mi dúró ibú òmòjú obìnrin láyé tiẹ̀ ní wàá ló tún kù lẹ́yìn tá a bá ti jẹun tán obìnrin ló kù ọ hmm. ìsá fẹ́ gbọ́rọ̀ olóbìnrin ṣe o fẹ́ gbọ́ sétí láyé tiẹ̀. ń gbọ́ lọ́wọ́ dà wá sáyé ó ní tẹ́ bá ti jẹun tán ó jẹ́ obìnrin ti ṣe jí wá ní. àbájọ. Àlàbí ah! ah! Àlàbí kí ló ṣe ọ. títí tí lórí ogbó bìrìpé bìrìpé lomi ọkọ̀ dà dídà lomi ọkọ̀ ọ̀dà omi ọkọ̀ kan kì í ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ ajá ni mí bí n bá gbú eyín mi ò yọ èmi panibọdí panibọ fún alágogo lékuléku abẹ́yìn àrò gẹlẹ́mà gbé tẹ́lẹ̀ ẹ̀kọ́ ajá aborí koko ẹkùn abikàkà láyà àgbo ni mí bí n bá kàn mi ò lè tú dànù ẹ wo ni o èyí tí mo mú ń nítorí lójú ọpọ afá yẹn ò gbọ́dọ̀ sọ o. wọ́n sọ nítorí kíni wọ́n ní ọ̀pẹ̀lì òṣèké àfi bó ní kiri ọ̀bá gbọ́fá mo sì gbọ́fá yanyanra mo máa láre bí odídẹrẹ́ mo gbọ́dọ̀ bí ẹyẹ olófèèrè wọ́n sọ o. ó sọ hmm. n tí ìjẹ́ kádì yóò tọ̀ ojú rẹ̀ ó sì rè. àwo kí ló rí lójú ọpọ́n fáà rẹ̀. yọ yẹyin ọjà kábíyèsí kò ní yẹlẹ ah, ah. mo ṣe gbé ẹlẹ́rìí ìpè sánlẹ̀ ẹ̀rí pé mo sọ wípé títí tí lórí ogbó bìrìpé bìrìpé lómi ọkọ̀ ọ̀dà mo ní dídà lómi ọkọ̀ ọ̀dà omi ọkọ̀ kéèyí àfi fùgàn mo bá ní. awo kí ló rí ìsan tó bá rí. kábíyèsí n ò rí nǹkan kan ju pé n ò lọ. rí nǹkan kan ìwọ ta lè jọ ń sọ̀rọ̀. kẹ́yìn ẹ̀ ta jọ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀mọ béèrè ni àbẹ́ ṣe bí wọ́n fi bóde ọ̀sán mi ó ti padà. ojú ẹ̀yin olóye ọ̀tún ẹ bá ń palẹ̀ rẹ̀ mọ́ ẹ bá ń palẹ̀ rẹ̀ yàlálẹ̀ mi mọ̀ tó dé o. ọ̀fọ̀ ọlọ́dẹ yìí jẹ́ nǹkan òde ẹ ah ó kù ah ọ̀tún ṣe irú èwo ni wọ́n ń rú wọ̀nrọ̀wọ̀n yìí ojúmọ́ olúfẹ́ kẹrẹkẹrẹ wú ni wọ́n ró àwọn àwòrò ṣàṣà olúfẹ́ wọn gbọ́dọ̀ wá sọ òdì ń bọ̀ lèyí ti mọ̀ ibikíbi támi yìí ti wá mo fẹ́ débẹ̀ mo fẹ́ débẹ̀. Ah, ah, ẹ gbà mí o ẹ gbà mí àgbàdo rókun rọsàn gbogbo nta fẹfẹ bá ṣe ní bọjọ náà mú pátì. ìwọ ẹwẹ ilẹ̀ ilẹ̀ ni mo pè. sọ ojú ìmọ̀. Ah, àwọn pé gba mo dojú yan mo dojú ìmọ̀. ọpẹ́ àwo ni kò máa ṣe. Ah, mo dúpẹ́ àwo eh, ọpẹ́ àwo ọpẹ́ àwo ọpẹ́ àwo. ẹ wo ẹ máa jẹ bẹ ẹ ṣe ń jẹun o bó ṣe gbà nù o bó ṣe tọ́ òsì mọ́ bó ṣe gbà ló kù. ṣé gbọ́ ẹ jẹun àkúmọ̀ àwọn ará àdúgbò bí ẹ ti jí gbé nù yín ní ìsinyìí àmọ́ bí wọn ò jí gbé ya àmọ́ tẹ́ gbọ́ kẹ́sì mọ́mọ́ rìn jìnnà ẹ̀ náà mo fi ń somi ara ní ìsìn. awo. ta ni. awo yẹfa. ọ̀tún ni. ọ̀tún. àtàwọn olóyè yòókù a ti pàtì alóde náà bẹ́ẹ̀ àyè. ṣé o sì. ṣé kí ìdòdòdò ni. eré là ń pè é. ẹ ẹ èyí ṣe fọ́jú ń fọ́jú mo rí na ẹni mo bá rí máa nà ni. ẹni sódò ni àjàlá ta nà ẹ̀yin náà kọ́ òun. àwọn yorùbá ọkà wa ara wa àwa lájọ wà ní láì àwa mẹ́ta lájọ wà láwa yìí. nígbà tá a wà láàfin tẹ́ ń dífá lọ́wọ́ ẹ̀ ń sọ fún wa wípé ń wì má wì n ó sọ n ó sọ ta lẹni náà tẹ́ ẹ jọ ń sọ̀rọ̀ tó ń pẹ́ ẹ má sọ tó ju fìfọ́. ẹ̀dá mgbe àwọn ẹran ti dán tọrọ ẹran nìyí. bí èyí bá ṣe bẹ́ẹ̀ ni ẹni tá mo tá mo rí tí mo fi ń sọ̀rọ̀ ẹni tí mo rí tí mo fi ń sọ̀rọ̀ ọ̀rọ̀ náà mo fẹ́ sọ báyìí lójú ìgbà bí ọgbà lọ. dákun má bínú n tá a fi wá ni wípé a fẹ́ mu onítọ̀hún tó jẹ́ pé ọkùnrin ni ó sì jóbìnrin ni ká lè lọ ọbẹ̀ tó jẹ́ pé tútù ni ọgbà ká lè fúnlé tútù tí ọba gbà tójú rí ó fi padà sáàyè rẹ̀. ẹni tí ó bá fẹ́ gbénú ilé nù yín kọ́mọ ránṣẹ́ palákà wájú òta tí ọ̀fẹ́ di bí mo ṣe dà ẹ kóra yín kẹ́ kú ọ̀lọ́dọ̀ mi o ẹ má mú mi ronú o ẹ máa lọ. ẹ jèbù rẹ. awo olùgbẹ́bẹ̀. a lè lọ bẹ́ẹ̀ ìdí ni wípé báyìí kọ́ lórí lánàá bébí iṣẹ́ ẹ̀ lẹ ṣe tójú fi dà báyìí àwa gbọ́dọ̀ fi yín lẹ̀ bẹ́ẹ̀ àwa nǹkan ṣe sí. ẹni lòlù iṣẹ́ ẹ̀ ló mú ṣe lájọ tójú ti wá dà báyìí ẹ̀ẹ́mẹ́lò nílùú wá tìlùú wá bá mi pé tó awo ẹ pẹ̀lẹ́ o òkú ọmọ ṣe o ẹ tí a sì mọ̀ wípé lẹ́yìn àwọn ewúrẹ́ tí ń gbélé kò tẹ́ nìkan tá a jọ ń gbélé mọ́ àtún fi àwọn awo tí wọ́n máa wá àwọn awo tí wọ́n tún máa wá náà tá a jọ máa wo wọ́n kọ̀ wọn ọ̀dọ́dọ̀ mi mọ́ wọ́n sì lẹ́yẹ ilé ìbò ńlé jẹ kó bó ńlé mu kọ́ dọjọ́ ọkọ ẹ̀kọ́ yẹrí gbogbo wọn wá sá lọ ní ìsìn ọ̀rẹ́ nìkankan. ẹ bá a ti ń sáré ilé là ń sáré òde bẹ́ẹ̀ náà là ń sáré kẹ́bìtì ọmọ pé kó àpárá dànù má bínú sọ ẹni tí ń bẹ́ẹ̀ ń di ọ̀rọ̀. ọ̀dà mo ti gbọ́ ṣùgbọ́n tí ń bẹ́ẹ̀ tí yóò bẹ́ mi lójú láyé mi ni pé kí n wá aṣọ ẹni ọ̀hún fún yín tán kẹ́ ẹ má wàá lọ lèé bẹ̀ kọ́ wá dójú mi padà ní tí ó dìjà nù. ẹ rí i pé ńgbà tá a wà ní ààfin tí mo gbé ọ̀pẹ̀lẹ̀ tí mo sàn mọ́lẹ̀ bí mo ṣe sán ọ̀pẹ̀lẹ̀ mọ́lẹ̀ báyìí wàyà àfi kìm ọbẹ̀ ẹlẹ̀ ni hmm? ọ ṣẹ́jú sí mi ń wo bẹ̀ lọ́ba gbọ́ báyìí ló gbé ẹnu báyìí ètò túmọ̀ sí pé ń gbọ́dọ̀ sọ̀rọ̀ máa jẹ́ ọmọ mo ní ajá ni mí bí n bá gbé yín mi ò gbọ́dọ̀ yọ àgbo ni mí bí n bá kàn ọ̀rọ̀ mi ò gbọ́dọ̀ tú dànù torí pé ànígbà kàtà lọ́wọ́ akitì àìgbàṣẹ bàbá ọmọ lọ́wọ́ ọmọ mo ní wọn sọ onídé ń bá tó bẹ́ẹ̀ kí n sọ tó bẹ́ẹ̀ kí n sọ nsìrì ó fẹ́ pè ní lọ́mọ àlè nu mo wá ní ọ̀dà lọ́ba dúró. kí ló wí. ara tó wí náà ni ron tó wí ni kì í ṣe nǹkan kan ọkùnrin yàtọ̀ obìnrin. èèyàn ní àbálùjọ̀nù. ẹbí làbàlẹ̀ ẹbí làbàlẹ̀ ara rẹ̀ náà ni. olúwa olúwa déédéé déédéé. àwọn yẹn bá àwọn yẹn bá àwọn yẹn bá. kí ló dé. bàbá ọ̀tún ẹ yẹ wọ́n wò ó. ayé yẹn fa ayé yẹn fa. lọ asipa olóyè ọ̀tún àṣìpa. ẹ kò bára yá ah, ẹ kò bára yá. ṣé ẹ rò pé ẹnìkankan ò rí a. kò sẹ́ tó rí a. níbo ni ìpẹ́ lẹ́nu. Ah, ká a bá pẹ́ jù bí wọ́n ká a bá bí o ẹ já lọ. àwọn ìfà àwọn ẹ dúró ni. síjọ́ wo náà ni mo gorí oyè tí gbogbo ilé sì ti wá ń ṣẹlẹ̀. níbo lọ́dà wọ́n lọ yẹ̀wò ọba wọ́n lọ yẹ̀wò ọba láti lọ ṣe kíni. Ah, ah. èmi bọ́kọ̀ mi ni kí ló dé tó ya létí lápá ọmọ báyìí náà mo wí fún ọ nídà ìwọ ń lọ yẹ̀wò ọba. ẹ ẹ ẹ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run o ẹ wo ọwọ́ kókó mo fi ń wọgi yín tẹ́lẹ̀ o ẹ mọ̀ mí mo sì mọ̀ yín ẹ sọ ara yín o kí kéré labẹ́rẹ́ mi kéré kì í ṣe mímì fàdíẹ̀ yín o bẹ́ẹ̀ ni. ọ̀rọ̀ rẹ yé mi báyìí o ìwọ náà wàá ń fojú àgbàrá wo kúdẹ́tì. o lè gbé mi lọ o lè gbé mi lọ o lè gbé mi lọ o lè gbé mi. ìyọba sí òsì. àwọn wo lodò à ń gbé lọ. bá àwọn aráàlú yìí ni èmi àti ìyàwó rẹ̀ ń gbọ́ fìrìnfìrìn kan ni ẹni bá ti ní òní rí ìgbà tiẹ̀ ṣe odò ó gbé lọ ni. ẹ̀ńbáṣì ní kí kábíyèsí má pẹ̀ lórí oyè odò ó gbé lọ ni. àmọ́ ohun tí mò ń gbọ́ ó fẹ́ dàbí àríyànjiyàn. ọ àríyànjiyàn bò láàrin ta ni àti ta ni ọmọ mi. <laughs> ìyá wa ò sí ìjọba. ìyá wa ẹ ṣeun ọlọ́run jẹ ayé. àṣìpa ohun tó ń bẹ ní abẹ́ ìwé tàgbàlagbà tèmi fi ń jẹ̀kọ́. àgbo pípa. ẹ káàbọ̀ ẹ kúrò ní ọwọ́ ẹ ṣeun ẹ mọ̀ wọ́n dáadáa. àṣìpa ìlú tiwa nù. mi ni olóyè àṣìpa. ẹ káàbọ̀ ẹ káàbọ̀ tí ẹ fẹ́ lọ ni àbẹ́fẹ́ bá fáde gbólóhùn. afẹ́ bá fáde gbólóhùn ni. ẹ dáwọ́ dúró ọgbẹ́ yẹn. tewétegbò làwọn ògbìmọ̀já fi ṣaagùn tewétegbò làwọn ògbìmọ̀já fi ṣaagùn tewétegbò làwọn ògbìmọ̀já fi ṣaagùn èyí ló gbé sí ọ lè dúdú àtẹ èyí ló gbé ewé fún gẹ̀rẹ́ dúdú àtẹ èyí ló wọn wára ite fún ọ̀kàndínlẹ̀ wọn tààrà ìfún ẹgẹrẹ wẹ̀ ìdẹ́gìrì wọn náà wọn ojú ọ̀run bara bara bẹ́ẹ̀ bá yọ akọ̀rọ̀ gbogbo ẹ̀sọ́ lódùmarè tewétewé làwọn ògbìmọ̀já ṣaagùn olódùmarè ní kó yín yọ àtọmọ kékeré àtàgbàlagbà tí ń bẹ nù lú yín inú ìpayín kékeré wà ó lágbára púpọ̀ ó lágbára púpọ̀ èyí ti ṣe kílẹ̀ ti ṣe yìí sí. kò sí ṣíṣe kò sáì ṣe fún yín báyìí. ẹ padà lọ lú yín ẹ lọ rèé sọ fọba ẹ ní kó lọ rèé bẹ̀yẹ̀ tó bá kọ̀ láti ṣe yìí ewu ń bẹ. ọba kó bẹ́ẹ̀ ya rẹ̀ abiyamọ abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ sí níyà rẹ̀. bọ́bá jọ́nà àbáyọ mi àjẹpẹ́ ìlọjánu àṣìwà olùbùdó àpò àbáṣe àríyé o. ìyá ọba. kábíyèsí. mo forí àwọn ládéládé bẹ̀ yín mo fi àwọn alálẹ̀ ilẹ̀ mo ibẹ̀ yín mo fẹ́ kẹ́ ẹ fọwọ́ mi mo fẹ́ kẹ́ ẹ dáríjì mi. kábíyèsí. ìyá ọba. dáríjì mi bò. ẹ ṣeun gbogbo ògbìyànjú wa pátá lórí tó ń ṣẹlẹ̀ ń lu àbálò àgbọ́bọ̀ mo náà fi kiri wípé mo wá dùnú ìyá ọba ní gbogbo rògbòdìyàn yìí tó lè dẹ̀rọ̀. kábíyèsí ọ̀rọ̀ yìí ò yé mi kẹ́ ẹ wá dùn náà ni nílùú ìtólètò ẹ kí n tèmi o ṣé lè tèmi náà ni mò ń dàgbọ́ ọ̀hún lónìí. ìyá ọba nílùú yìí ń dàgbọ́ lónìí. òye mi náà ni èmi máa wá wò ó pé bóyá mo lè níbì kan tí mo ti fi fara kọ́ lára yín mo bẹ̀ yín ni ìyá wa ẹ dákun. kábíyèsí èèwọ̀ ó ti dọ́bà ó ti de èèwọ̀ ó gbọ́dọ̀ dọ̀bálẹ̀ fẹ́ nìkan mọ̀. síbẹ̀ yìí lẹ́bi mi ọmọ lè dọ̀bálẹ̀ fún ìyá rẹ̀ ẹ̀yin lẹ́bi mi ìyá ọba ẹ dákun ẹ dábọ̀ gbogbo tí n bá ṣe tẹ́mi ọmọ láì dáa ẹ jẹ búrẹ́. adéoyè ọkọ mi àkànmú o ò rí ibi tẹ́ ẹ lọ tí wọ́n ti wí fún ọ pé ènìyàn kọ̀ wá bẹ̀ lóòótọ́ èmi ni èmi mo wà ń di bí ìlú ìṣe ń dàrú torí bó ṣe ń wò mí dé òye ìyá rẹ tó jókòó wájú rẹ àjẹ́ mi ó jẹ́ rú ọ̀bọ̀ ó mo gba àjẹ́ torí tiẹ̀. Ah! àìná òrò sùn ah! ṣó kò mi ni ṣó fẹ́ dá mi lé mi lórí ni àbí ẹ eh, mi báwọn àgbà ló sọ pé bíbí ọba tẹ tíbi ọwọ ẹni téèyàn bá bá wájú ó tó bàbá fún ni àìná mọ rọra o. Ah, ah, ibi lẹ wà lẹ jókòó sí ṣe bóyá kẹ́ ẹ ti jí láàárọ̀ ẹ kẹ́ ẹ ti gbálẹ̀ abẹ́ ti gbà páwọn àgbà máa ń sọ wípé ẹni bá gbálẹ̀ nílẹ̀ mọ́ ọmọ fún ni. kémi ọmọ gbálẹ̀ ọmọ gan o ọgọ́ fẹnu ọra ò sì mọ̀rọ̀ sọ. abẹ́yìn náà wà lára àwọn obìnrin tí máa ń sọ wípé ọlọ́bẹ̀ ló lọ́kọ abẹ́ ti gbàgbé pọ́lọ́mọ ló lọ́kọ ni ọmọ gọ o ọmọ gọ ọmọ fẹnu ọra o dúró kí ni ju ọlọ́wọ́ tó lè fi jólẹ̀ ganan ṣé mi nìwọ́n fọmọ bú kí ló bí ganan tó ń pè lọ́mọ kí ni tó bí tó ń pè lọ́mọ ìwọ ti gbàgbé ni ó gbàgbé ni kò sí yọ pé ogún ọmọ gan òtọ́ lọ́lùkọ́ ọ̀tọ́ lọ́hùn lùpá lọ́kọ̀ sọ́fẹ́ mọ́ ṣé wọ́n fẹ́ nà mí ni ọ̀ nà mí ọ̀ nà mí ọ̀ nà mí dàrí sọ nà mí ni nà mí ọ̀ nà mí ni ọ̀ nà mí ni. ẹ bá ẹ bá lẹ ó yá máa jà ẹ má jà ṣé yọ náà mi ni. kí wọ́n máa jà iná wo kí ló ṣẹlẹ̀. ẹ má bí. mo gbọ́ kí ló ṣẹlẹ̀. ẹ ṣeun ìyá yìí ni mo jókòó sí ló bá sì mú ló sì ń bọ̀ láti inú ilé àfi wì domi díẹ̀ ló kò domi olè lórí n ò sì sọ̀rọ̀ ní kíní burúkú yọba lanu ní ọba sọlọ bá ní ẹyin kí lèmi ṣe o lèmi jókòó tó yẹ kémi ó mú gbalẹ̀ kémi ó mọ gbalẹ̀. ṣé ètò sọhùn ó ti kọjá inú rẹ àbí ṣebí bóbìnrin gidi bá jí lọ́ọ̀dẹ̀ àtúnlẹ̀ṣe iwájú ilé ẹ̀kúnlé ilé gbogbo àyíká ilé pátá ni ó tún ṣe ọ̀lẹ ọ̀lẹ àfàjò ṣíṣe korò jíjí ọ̀fẹ́. adérọ́pọ̀. ẹnìkan ìṣẹ̀lẹ̀ ayé báyìí sọ fẹ́ gbéyàwó rẹ lérí ìyáálé rẹ ni. ẹ̀gbọ́n mi ó torí báwọn ó ń yàwó kan kó má dàtọ́ ó ń yàwó méjì o ẹ wá bí ní ṣe ṣe tọ̀ ọ̀dẹ̀ mi nu kò kàn yín. torí pé mo fẹ́ yàwó kan tó o fẹ́ méjì lòfin fi ń sọ̀rọ̀ wípé bó ṣe ṣe tiẹ̀ nu tá a bá wí fún tó o bá lọ́ọ̀ gbọ́ ó kú ọ. àìná pẹ̀lẹ́ aya láre ìlọkọ máa rí lù sórí tí ìyálé rẹ fi wọn níwọ̀n àjọ báyìí òṣùpá márùn-ún wọn ò ní dé yàrá rẹ tí ẹ mọ̀ sí i. náà níbo wà lọmọ yìí gbà lọ. Dẹ́sí náà. Ìyá Dẹ́sí náà. Jáde. Mo bínú. Mo fẹ́ lọ rè ra ẹ̀kọ́ lọ́ba ní pé kí n mọ́gbó wá kọ́nu kó wọn lọ́ọ̀rìn bá ń ra wa o. Àtàrà náà ni mo sì ti wá kí ní ìsìn. Wọn ò mọbi tó yà sí. Ẹ olóṣì ló ń wọn lọ bá ń ra wa o. Dẹ́sí náà. Ẹ wá mi. Ṣé bí mo ti sá fún yín pé kẹ́ mọ̀ràn mọ̀ mi ṣẹ́ mọ́? Látẹ̀kọ́ tí mo ti wá ń mọ̀ mi ká kókó sí a máa wò ó èmi fúnra mi náà ni mo fẹ́ lọ rè ẹ̀kọ́ lọ́ba kí mo bá ṣe wàhálà kí mówó wá kí n jẹ́ kó wọn lọ rè é rà wá wọn ò sì wá mọ̀ pé kan tí ọlọ tí ọ̀pẹ kó tó di pé ó dé náà ní dákun mọ́bi náà. ó kó dùn ro òun làgbẹ̀dẹ rẹ ṣe ń pọkọ́ta pẹ̀lú bí wọ́n ti gbọ́ aṣọ rẹ bó ṣe funfun tó yìí sáà má jẹ̀rọ mọ̀ tó o ti gbọ́ ìwà gan ayérayé. ṣe o ìyàwó ṣe o ẹ̀dẹ́kùn tá a mọ̀ ṣe ẹ̀dẹ́kùn kí mo ṣe kí lẹ́sẹ̀ mi èmi àgàn èmi àgàn èmi ló fi wé sí ọ̀dà lórí pé mọ́rọ́ ọmọ rẹ̀ jẹ́ elédùà elédùà kí lẹ́sẹ̀ mi elédùà kí mo ṣe ọ ah, ìyá mi ò sùn o ìyá mi ò sùn ọrùn ọ̀hún ẹ̀yìn wo kọ́ wọ ọmọ rẹ ìyá mọ jẹ mi elédùà ó dàbí bá ṣẹ̀ṣẹ̀ jẹ̀bi ni dákun ò sì dáríjì mi bó ṣe ìyá bó ṣe bàbá lọ́sẹ̀ ò sì dáríjì mi ìyá ẹ ti pọ̀ jù ẹ̀mí mi ò kọ́ mọ́ o. ti sún mi gbogbo gbìyànjú mi gbogbo làkàkà mi pàbó gbogbo rẹ̀ ń já sí i wọn ò ní sinmi lé wọn ò ní sinmi lóko wọn ò ní sinmi lódò torí àìrọ́mọ bíi náà ni bàbá ẹ dákun ẹ ṣàánú mi ẹ jẹ́ kúrò lẹ́gbẹ̀ẹ́ alágàn ẹ jẹ́ ń dán lọ́mọ. ọ̀rọ̀ rẹ ti dayọ̀ àgùnmọ̀nà àwo ẹ̀bá ọ̀dàn ló dífá fún ṣẹbọ ṣòòṣà tí ó dẹlẹ́gbà ẹ̀ ní. àwa ṣẹbọ àwa ṣòòṣà jẹ̀kú tú ọmọ ó jè sílé àrò. ṣáwo ni ọ́. bàbá ń wòye ṣáwo. Ah! tẹ́ ẹ bá ti wá ṣáwo má jẹ́ ń tàn án tá a bá rí ẹnikẹ́ni tó sọ fún ọ pé o ò ní fi ọwọ́ òsùn nu ògiri gbígbẹ mọ́ irọ́ náà ń pa fún ọ. bàbá àmọ̀dárọ̀. má sọkún. rọ̀. Làbákẹ́ tí ò sí ọ̀rí mi ni láti ṣe fojú ìlú tí ṣe fojú ń dùn tí ṣe fojú ọ̀sọ̀nà fún ọ ó sì rí mi mọ kọjá bá ń díẹ̀ ló kù kọ fẹ̀gbẹ́ gbá mi ó ti ẹ̀ sọ pé ó kì í mi rárá. ẹ dákun mọ ẹ ká sùn. pàǹbì ẹ Làbákẹ́ lóná ṣètò orí ibi tó ti ń bọ̀ tí wọ́n ti sọ fún ọ pé ò lè lọ́mọ pé bẹ́ẹ̀ nìkan bá ló lọ́mọ láyé fẹ́ gbowó lọ́wọ́ rẹ jẹun ṣé torí rẹ̀ ronú ìyá wa ẹ dákun ẹ má bínú bò lẹ ṣe mọ àti bí ṣé kò tọrọ ni kí láǹfààní rógbò mi apá kọ làwẹ agéjẹ ó kòrò ká figi ẹ̀dá náà sàn tó tún bínú ọlọ́mọ ìyá òun ni ìyàwó ti sún mi. ẹ làbákẹ́ ó tó rò lóòótọ́ àmọ́ kò tún tó rò sọ̀rọ̀ tí wọ́n bá da kàn bí ẹja ní kọ́rì níjọ́ tọrọ èèyàn bá sì di ayọ̀ ọjọ́ náà èèyàn máa ń sọkún ni gẹ́gẹ́ bí irú ọjọ́ òní báyìí dúró náà tẹ̀mí bá sọ fún ọ wípé ọ wà láwùjọ àwọn ọlọ́mọ ó sì bọ́ lọ́mọ pé ó rọ ọmọ gbé pọn ó rọ ọmọ gbé jo tí n bá sọ bẹ́ẹ̀ fún ọ ńkọ́. Ah, ìyàwó inú mi ò dùn inú mi ò dùn. Làbákẹ́ sórí tó o bá ti lè ṣe gbogbo ohun tí mo ní kó o ṣe pátápátá gbogbo ohun tí wọ́n wí fún ọ ìtì ọ̀gẹ̀dẹ̀ ni tí ò tán àyàdá sí sọ́dọ̀ àwọn tí wọ́n sọ fún ọ pé ò ní bímọ ojú ẹ̀mí wọn gan ló ti bímọ tó ti wò ó tí wọ́n tún wá bọ̀ jẹ́ ka ọmọ kò sí nǹkan bá ní í ṣe tí n ní ṣe a ní kí n tiẹ̀ kú làgàn kí n dọlọ́mọ. o ti dọlọ́mọ ah, eh, bẹ́ẹ̀ ni mo wí fún ọ. mo dọlọ́mọ. Eh, ah. ìwọ ṣàyọjú sí mi nílé ìrọ̀lẹ́ ká sọ lọ́kùnkúndùn ah. ó rí i pé láìpẹ́ láì jìnnà ọlẹ́ ayọ̀ sọ nù. ẹ ṣe ìyàwó ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ dídílé àìdúpẹ́ ara ẹni. bọ́bá dìrọ̀lẹ́. wọ́n sàmọ̀ súnmọ́ òkè kọ́ ọmọ gbọ́mọjó kọ́ ọmọ fún ìdààmú ọmọ ó ti dọ́lọ́mọ. wọ́n wá yọjú sí ilé tó bá dìrọ̀lẹ́ ẹ ṣeun. o ọ̀kàrẹ́ ah, a tún lè kàn sí i. ajá dúdú ọkú mọ̀ pé eléré. àárọ̀ bọ̀dọ̀ ayìnrìn. mo kí gbogbo ẹ̀yin ẹlẹ́yẹ o ẹ̀kọ́ lórí àti gbogbo ọmọ ẹgbẹ́ ìgbé ayé. yọmọ ju aṣẹ o àṣẹ àní ṣíṣe o àṣẹ. gẹ́gẹ́ bí ìṣe mi mo tún ti dé. ẹ̀yin náà mọ̀ páàrin mọ́sàn-án wá ni mí nítorí ìdágìrì ẹ mu orí mi ò ní balẹ̀ kọ́ mọ́ yí nǹkan mo tún ti mọ́ ọmọ ẹgbẹ́ tuntun mi ìdè gẹ́gẹ́ bí ìṣe mi ṣe é mọ̀ pé n ò lè ṣe kí n má rí èèyàn mú wá làbákẹ́lẹ̀ ń wò wá ju yín o ojú ọmọ ní pọ́n kò rí bí kò rí gbẹ́jọ́ kò rí gbé pọ́n kódà àtọrọgún rẹ̀ àtọkọ rẹ̀ gbogbo wọn ni wọ́n ti fi ń bu pé kò lè bímọ pé tó bá gbọ́ pa báyìí òjò ló rọ̀ òun náà tún ti wáá wá rìn kúrin ẹsẹ̀ rẹ̀ ó ti rìn débì kan tí wọ́n ti ń jí oyè pé kò kọ ọmọ wá látòdì ọ̀run èmi ti wá fi lọ́kàn balẹ̀ o mo ní kódà tí ọba kọ ọmọ rárá rárá tòdì ọ̀run tó bá dénú ẹgbẹ́ tiwa yóò kúrò láwùjọ àgàn yóò bọ̀ sínú ẹgbẹ́ ọlọ́mọ mo wá fẹ́ kẹ́ ẹ bá mi ràn lọ́wọ́ kẹ́ ẹ ká sọ̀dọ̀ lọ́mọ kó rọ́mọ gbẹ́jọ́ kó rọmọ rí gbé pọ̀n kó bọ́kùn yàbíró kó sì bóbi yàbíyè torí ọ̀gẹ̀dẹ̀ ìgbódò kò yàgàn ọmọ yọyọyọ ní aládì torí ẹ̀ mo ṣe mú wá o. ẹ lólu ó ti sọ bẹ́ẹ̀ yìí pé àádọ́pọ̀ nú ẹgbẹ́ wa yìí pa máa pọ̀ sí i ni ẹ sọ mọ̀ pé mi ò tí ì mú yẹn tèmi kankan wá à wọ́n mú wá o gbogbo àwọn tó wà bí ìbàdàn bí nǹkan òun gbogbo wọn ni wọn kó wá sínú ẹgbẹ́ yìí tá sì pọ̀ dáadáa a ní pọ̀pọ̀ yá a ní pọ̀pọ̀ yá bá yóò sì máa ju wa ṣe lẹ́ o làbákẹ́ wọ́n ní ọ̀rọ̀ ọmọ bí òun fomi ojú ṣègbèrè ọmọ wọ́n wàá lò débì kan wípé wọ́n ní ọ̀yàn ọmọ látọ̀run máa sọ fún wọn wípé ọ̀yàn ọmọ o bá a ṣe ń wí lọ́wọ́lọ́wọ́ yìí o ti ń finú ṣoyún o ti ń fẹ̀yìn gbọ́mọ pọ̀n kódà béèyàn ń darúgbó kẹ̀kẹ́kẹ̀kẹ́ tó bá dénú ẹgbẹ́ wa yóò bímọ. ẹ̀lúùlù ni ó bí ọkùnrin àbíró ó bí obìnrin àbíyè yóò sì ṣe rí nù wá gbọ́ ò làbàkẹ́ mo fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ rẹ o ṣé gbogbo ohun tá a bá ní kó o ṣe nínú ẹgbẹ́ wa yìí ǹjẹ́ ó lè ṣe. yèyé ẹ wo kò sí ní tẹ bá ní í ṣe tí wọn ò ní í ṣe àní kémi náà tiẹ̀ kú òlàgàn kí n dọlọ́mọ ní tẹ bá ní kí n ṣe wọn ò ṣe é. yóò ṣe ó di dandan kó ṣe é ọ̀rọ̀ dúnnídúnní làárọ̀ kẹ́ni ọ̀rọ̀ ọmọ ń jẹ́ lógún gan-an kò sí ní tẹ ní ó ṣe tí ò ní í ṣe bó ti bó ṣe wà yóò ṣe. kó o ṣe é ní o kò jù bẹ́ẹ̀ lọ ọ̀yà àdúrà ló kù. tọ́ ẹ̀yìn làbákẹ́ èyí ayé ti wí lónìí dandan ni kẹ́gbọ́n òun gbà. àṣẹ. O ti kú òlẹ́gbẹ́ àgàn o ti dọlọ́mọ ó di dandan kó o bọ́kùnrin àbíró ó di dandan kó o bóbìnrin àbíyè ọ̀gẹ̀dẹ̀ gbọ́dọ̀ kó yàgàn ọmọ yọyọyọ ní aládìí làbákẹ́tọ́ pọ́jọ́ tí wọ́n bí ọmọ fọṣẹ wù dandan ni ká ń ta wí lónìí ó ṣẹ mọ́ ọ náà tó bá jẹ́ pọ́jọ́ tí wọ́n bí ọmọ fi kẹ̀kẹ́ wù ọ́ dandan ni kó kàn án lágbọ̀ngbọ̀n torí awuyáre kò ní wí ti ẹ̀kọ́ mọ̀ṣẹ́ gbogbo ń ta wí lónìí ó ti dàṣẹ́ ó dandan kó rọ́mọ gbẹjọ́ ó dandan kó kú ọ̀lẹ́gbẹ́ àgàn torí wọ́n ní ajígbọ̀n nílá rẹ̀ sàtẹ́wétẹ́wé olùkọ̀tún àgàdo olùkọ̀tún àgàdà gidi àwọn ni wọn làwọn là á pọnmi èso kí ni òní jójú ọ̀rọ̀ ọmọ aráyé tí wọ́n fi fún ọlọ́mọ tiẹ̀ lónìí oríro ni òní jójú ọ̀rọ̀ wọn tí wọ́n fi fún ọlọ́mọ tiẹ̀ ó ti rí bẹ́ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀. ó wá rí oyún tí mo nígbà náà ìrìn ẹbí o ọkọ mi tí ṣe bàbá rẹ àti ìyàwó tí wọ́n fẹ́ lé mi ìyún ìyá adésínà wọn ò yá ni wọ́n ní ipò kí n lè ṣòwò wọn ò fi mí lọ́kàn balẹ̀ nígbà kọ̀ọ̀kan wọn ò fi kẹ̀kẹ́ lórí òun òun tí mò ń yá mo pe àwọn ẹgbẹ́ mi lọ́wọ́ ẹ̀ tí mo bá rán wọn ṣẹ́. èmi ló kí ló dé tó fi mú mi bọ̀ lẹ́kùn lébò ló ti sí báyìí. baálé mi etí ọba ń lé etí ọba lóko. èèyàn ní jẹ́ bẹ́ẹ̀ o. ọlọ́rọ̀ abetí dídì baálé mi wọ́n ń wò yín láwò sunkún nígboro ni o ṣùgbọ́n ẹ̀yin fúnra yín lẹ̀ ń wòra yín láwò rẹ̀ rìn. bíi ti bò. ọ̀rẹ́ mi dákun bá ń ṣàlàyé fọ́kọ mi. èmi ẹ̀ mọ̀ fẹ́ tètè sọ̀rọ̀ torí àwọn èèyàn máa pè mí ní òfófó ògbẹ́gbà ẹnu ọpẹ́ ló mọ èmi sì rẹ̀ bí ìgbà tí ìsọ tinú mi báyìí lórí ó mọ fọ mi lára ó mọ ro mi lẹ́yìn ó mọ dùn mi kódà yóò mọ gbé mi lẹ́bi báyìí ni. ẹ ẹ ṣàlàyé fún mi kó yé mi dáadáa ṣe rí ọmọbìnrin tí ń bẹnu lẹ́yìn o tẹ́ ẹ pè ní ìyáálé o ó lọ́mọkùnrin kan sí yàn lálẹ́ o kò mọ̀ pé mò ń yọ tẹ̀lé òun lẹ́yìn báyìí lánàá lọ́mọkùnrin bá ní bàbá délé o dákun bá ń kí ọmọ mi o àfàìmọ̀ kó mọ̀ jẹ́ pé ọmọ tí ń pè lọ́mọ inú ilé ọmọ àlè. ọmọ tí mo bí. ọmọ wo lẹ bí. ó sì rò pé bí làbàkẹ́ bá dúró báyìí ẹ lè sọ́ọ́ sẹ́jú rẹ̀. ìsọ lójú ẹ̀ báyìí ajá ìgbókíyìn rẹ̀ ó yọ ẹ pè bóde. làbàkẹ́ ọmọ làbàkẹ́. ó bá lè mí. bábì báyì. báyì ṣé o sí nǹkan kan ṣé o sí ṣé o sí nǹkan kan. ọmọ àlè tó lóbi tàǹbà bá rẹ̀. Ah, ah. ẹ mọ gbámọ̀ràn bíi ní ọ̀yọ́ tó rẹ́ni ó gbé kété lórí tó tún béèrè pé ṣóun lódò ni àbó òun lóko ni ọ̀dà náà o ẹ̀yin bá ba ọmọ mi àti wípé ọmọ tèmi èkì sọmọ àlè o. Ah, wo jẹ́ ń sọ fún ọ afẹ́fẹ́ ti fẹ́ àti rí fúra adìẹ àti ìrẹ́ ti kí ni kátàkátà tẹ̀ tẹ̀ ń sọ àṣírí wo lótú táwọn fún yín pọ̀ màlẹ́ lọ́mọ tèmi gan náà. èmi ni mo sọ bẹ́ẹ̀ ọmọ àlè ni. èmi ni mo sọ bẹ́ẹ̀ ọmọ àlè ni ọmọ àlè lọmọ fẹ́ bí. ìwọ ọlọpọ ọmọ tèmi lọmọ àlè ìwọ ọlọpọ ọmọ tèmi lọmọ àlè wọn kọ lónìí tó kọ kókó ìyẹwò. sẹ́ẹ̀rì. èmi ìwọ tèmi lọmọ àlè sọ́kọ́ ìyẹwò lónìí wọn kọ lẹkọọ tó kọrí sọ́kọ́ ìnilárí ni. Ah! Ah! ọ̀rọ̀ ìwọ àbí bàbá tó ìwọ nítorí pọ́ńtù ọláṣìírí ẹ bá bá oṣù jẹjẹrẹ ni tó fi kú para tó lọ lọ lọ mi ọ lọ ìwọ àti ọmọ àgbẹ̀rẹ̀ tó tóbi ọ lọ. èmi kò lọ mọ ọ lọ èmi kò dúró mọ ìwọ àti ọmọ àgbẹ̀rẹ̀ ọ lọ mọ lọ n kò dúró mọ kékékékékékékékéké mọ mọ sọ mọ mọ sọ mo lè sọ mo lè sọ mo lè sọ mo lè sọ̀rọ̀ wọn lọ. kí ló tún kù tí wọ́n fẹ́ kó o ṣe ni mo ní kó lè rẹ ó sá ó sá wọ́n ní ọ̀dà tọwọ́ rẹ̀ lẹ̀ ọ̀dà lẹ̀ dákun kí ni wọ́n tún fẹ́ gbà ọ agbọ́gbà tó ti bímọ tí wọ́n kó torú ọ ìgbà tó tún ti wá ṣàbíamọ lọ́ọ̀dẹ̀ wọn kí ló tún wá kí náà tún kù tán tún wá lẹ́yìn àkọ́sù. oyè mi ò yá èmi ò mọ tí mo rà lọ́wọ́ wọn o ojoojúmọ́ báyìí ni wọ́n fi ń gbógun tì mí nílé wọn. kí ni tó wá fẹ́ gan o tó fẹ́ ká mọ̀mọ́ mo fẹ́ gbẹ̀san ni. <laughs> ó ti dáa gan-an nu ọyọ gbẹ̀san bádìí ẹ̀ bá dàyàn lóògùn béèyàn náà bá fọ lẹ́yìn kò léèwọ̀ wo sórí bí táà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ibi ọ̀dọ̀ ọmọ wọn gangan ni ọmọ wọn tí wọ́n gbẹ́kẹ̀lé o tínú wọn fi ń dùn tí wọ́n ń ṣe fúlẹ́ńgẹ́ fúlẹ́ńgẹ́ o ọmọ ńlá àkọ́kọ́ ránṣẹ́ tí ọ̀fẹ́ jẹ́ nígbà bá fojú sunkún ọmọ tara wọn bá wá balẹ̀ tán á wà fàbọ̀ sórí ti. ọmọ ẹ mọ̀ jẹ́ akọ ọmọ mo fẹ́ràn ọmọ wọn mo sì fẹ́ràn mi lóòótọ́ ó yéye ní mògùn ta ìṣe lọ́pọ̀ nù wọn ẹ wọ́n sì ní ìka tó bá ṣẹ̀ báyìí ńlá yẹ kọ́ bá oge ẹ ọmọ wọn ọ̀sẹ̀ mi ṣé wá rí ti ọkọ àtìyàwó wọn àwọn gan-an ni mo fẹ́ kẹ́ bá mi rán lọ sí oríta mẹ́ta gbàǹsáláyé níbi tí ìgbónukú ti yọjú ọmọ ọlọ́mọ jẹ níbi tákàlàmọ̀gbó ti yọjú òkú. ọmọ yìí o ti rán mi létí ọ̀rán létí ọ̀rán létí ó ti dá a báwọn bá a ti ṣe gan-an nù. a jẹ́ pé àsìkò tó ti tó tí wọ́n mú polu. mọ̀mọ́ epo bíi ti bọ̀ ẹ̀jẹ̀. ìyá adéoyè ìyá adéoyè látàárọ̀ wá fi mí sórí ìjókòó. Ah, ẹ dákun ẹ mọ bí mi jàre mò ń ṣiṣẹ́ mi lé mi kódà bí ẹ bá ṣe ẹyin tó jẹ́ gan ni kò yẹ kí n lè fi iṣẹ́ tí mò ń ṣe nílẹ̀ ẹ kò jókòó. àdúrà rẹ ọgbà ẹ ṣeun kò sí méjì tí mo torí rẹ̀ wá o torí ọmọ yìí ni o látìgbà tí bàbá rẹ̀ àtìyẹ́ ẹ̀ ti kú tó bá ṣàìsàn lónìí yóò jí lọ́la dojúmọ́ ní fi ń ṣàìsàn kò sóògùn tí n ò lo fún tán ni mo ṣe ń lo àgbo fún ni mo ń làgùn mọ́ fún ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ṣiṣẹ́ kankan lára rẹ̀ ah, mo wá pè mo ní kí ni kókó tí ń ṣe ọ́ ó ní ìwọ ló ń ṣe òun èmi ẹ wàá gbà mí ni èmi bíi ti o ṣeun ó lóun ò gbọ́dọ̀ mi mọ́ pé ọ̀dọ̀ rẹ lókùn tó ń fẹ́ máa gbé. àmọ́ bí èbá ṣe torí ọmọ ìtẹ̀ mú wá bí lónìí látìgbà tí gbogbo ń tọ́ ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ sẹ́yìn gan ti ẹ̀gbẹ́ yín mi wò. ọ̀nà lọ pọ̀ ó sì mọ̀ pé yín rẹ náà mọ̀ mọ́ wà o. àmọ́ ṣe ti ẹ̀rí sẹ́rí tí tẹ wá sọ díẹ̀ báyìí ni tàlàbà náà bèjì ẹ ti bù kán yànjú ẹ yóò ṣe àpò wọn wà gbé lọ́dọ̀ mi ká tiẹ̀ pé mo sì ń bẹ lẹ́ẹ̀dẹ̀ bàbá rẹ̀ àpò torí pé mo sì ń bẹ ń bẹ ni bàbá rẹ̀ ti kú ìyá rẹ̀ ti kú kò léèyàn kankan ẹ dákun kí wọn tèmi tó fi jẹ́ pé ọ̀dọ̀ mi ni ó pòun fẹ́ wa máa gbé bàbá yẹn ní bínú ni n ò ní lè mu tira kò ní lè gbọ́dọ̀ mi. ìyá mi ẹni pé kán máa mú mi lọ ṣùgbọ́n mo mọ̀ pé kó tó tó ìwòye ọ̀la ẹ kí wọn kú délé mi. sọgbọ́n ara tí mò ń sọ ni o ṣé wọn náà ti rí ní ìsìn. ọ̀bọ̀n mọ̀ jẹun wá kí wọn kú délé rẹ ó sì mọ̀ pé mo fẹ́ràn rẹ kì í ṣe pé wọn ò fẹ́ràn rẹ àmọ́. elédùn àwa pẹ̀lú rẹ̀ bá ń tọ́jú ọmọ ìwọ bá mọ sọ́dọ̀ bá ń tọ́jú ẹ̀ dàpọ̀ bóyá òní dààmú bá ń tọ́jú ẹ̀. kò sẹ́sẹ̀ ni o kúkú mọ̀ pé mo fẹ́ràn rẹ̀ kì í ṣe pé wọn ò fẹ́ràn rẹ̀ hm? Hm, mo ti ráńgbà náà kò sí wàhálà. ọlọ́wà pẹ̀lú rẹ̀ kò sí o kò sí mo dúpẹ́ o. àjọba jẹgbàládùn ní òòrùn àjọba jẹgbàládùn àjọmọ jẹgbàládùn ni o àjọmọ jẹgbàládùn ìrè wọlé dé àjọmọ jẹni àjọmọ jẹgbàládùn ni o. adésínà. àlàó ọ̀rọ̀ tiẹ̀ bí àwọn àgbà bíi jó ọ̀jẹ̀wò ni àbọ̀ ọ̀tá lẹ kòkó. àbẹ̀wò àgbà mi èwo lọ̀rọ̀ kòkó ń bẹ. ọ̀rọ̀ tí ń bẹ ń lẹ̀ ó ju kí n ta tẹ́tẹ́ àbí kí n ta kòkó lọ wò mí ọ̀rẹ́ ah! ọlọ́rọ̀ àbí ti dìde ọ̀rọ̀ tó wà lẹ̀ ìwọ gan lọ̀rọ̀ yìí kàn. èmi èyí hmm. ti ṣe kí. mọ tún wo mi kankan o ah! ṣeun gbogbo fa tí wọ́n ń dá láàfin bí wọ́n ṣe ń gan ọ̀pẹ̀lẹ̀mọ́lẹ̀ báyìí tá ń jàn tá ń jàn ó du tiẹ̀ lókun jù ah! tó túmọ̀ sí pé ìwọ ni kábíyèsí wa. kábíyèsí. Alao dìde dìde dìde dìde dìde aláwo ebi ló dùn mí kú ah, ní tí mo fetí kọ́nù. ó túmọ̀ sí pé mo dọ́gba lẹ̀. kábíyèsí ni ọ́. orí mi mo dúpẹ́ o ha wọn lórí tí ó dàdé inú agorodẹni ti wá ọrùn tí ó lo èjìgbà àlẹ̀kẹ́ inú agorodẹni ti wá ìbára àti tí ó lo mọ́sàájì aṣọ ọba tí jí kóná yanranyanran inú agorodẹ náà ni a ah, olódùmarè ó o ṣé pé wọ́n padà dọ́ba lẹ̀ ah, ọ̀kàrẹ̀ àsìkò tí mo wá dọba yìí eku ọmọ kébi eku. àṣẹ. ẹyẹ ọmọ kébi ẹyẹ. àṣẹ o. ọmọ èèyàn ọmọ fún bí ọmọ èèyàn. àṣẹ kábíyèsí. ẹ rí gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi náà. <laughs> ẹ wọ́n wà wọ́n wà wọn lẹ̀ kọ̀ọ̀kan tẹ́ ẹ dáko kòkó ẹ dáko bì. ẹ ayé rí. àtẹrù àtọmọ gbogbo wọn ni wọn kò pọ̀ tí wọ́n sàn án dé èèyàn gidi. aláwo hmm? ọyá dọ̀bálẹ̀ lẹ́ẹ̀kan sí. kábíyèsí o <laughs> ọ̀rẹ́ rẹ dọba ọlọ́ọ̀fẹ́ kí ló rẹ òdò sí bó orí ìyá mi abùmí lọ́mọ èṣùrù kì í yàgàn o orí ìyá mi abùmí lọ́mọ èṣùrù kì í yàgàn o tí n bá rọfọ sí yàrá ọmọ mi kó bá mi jẹ. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kí o. ẹgbẹ̀lẹ́ àwọn bàbá ẹ pé mo ní ẹ máa kí ẹ àsìkò tí mo dọ́ba yìí eku ọmọ ké bí ọmọ èèyàn ọmọ bí ọmọ ọba adésínà gbogbo yín lẹ́rìí yín ṣe ọkọ tiẹ̀ ń kọ́. yìí tí ìlọkọ kábíyèsí. lásìkò yìí ọba yan fún ọ ẹ padà ẹ ṣeun ẹ ṣeun ẹ padà ní iṣẹ́ rẹ kálukú ọmọ lọ́jọ́ bá bẹ̀rẹ̀ ọ̀ka yìí àbúrò mi mo rí báyìí mo rí. téèyàn bá mórí adé wá látọ̀dọ̀ olódùmarè tọba wa dọba bí gbogbo àwọn èèyàn ó ṣe mọ pọn lérè àwọn àpọ́nlé kéékèèké àti tọ́ba tóbi jù báyìí lọ ọ̀dọ̀ ọba làá ti rí ẹni tó tóni ẹni àjùlọ ẹni tó tó níbi gbogbo wọn wà á máa fi dọ̀bálẹ̀ forí adé. ẹ mi ṣé èèyàn máa ń yan orí adé wá látọ̀run. Mm, olódùmarè ni máa ń yan orí adé fún yàn látọ̀run so rẹ́ni tó lódùmarè ọba kò orí adé mọ́ tó bá sáré kó o fẹ́ dáadé olúwa rẹ̀ ó fìfẹ́ kó fòfò àyà sọlẹ̀. pé elédùn àti máa ń kọ́ máwọn kan. ẹ bó ṣe kọ́ mọ́rù wa yìí orí èyí ò ní kákọ́. ìyá mi bí a ṣe máa ń kó bẹ́rẹ́ fún ẹ̀gbọ́n mi gbogbo gbàtà bá ti jọ ń lọ nù gbogbo gbàtà bá ti lọ wọ́n sá mọ̀ sí kábíyèsí o kábíyèsí o ìyá mi ipò ọba ìwé mi náà o. Ah, ipò ọba wù ọ́. ó wù mí ìyá mi. bí ipò ọba bá wù ọ́ yóò wá ti ṣe sùúrù ẹbí fáyìn sọ̀rọ̀ lọ́wọ́ ó ṣeé ṣe kí fá mú ọ. Ah, ìyá mi ìfọ̀padà mú mi lẹ́yìn gbàwó sígbàwó ìfẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ ni wọ́n tún dá láàfin mo mo ti ń jáde lójú odù fa wọn òun náà ni pé ẹ̀gbọ́n mi adésínà ni ìyá mi ẹ mọ̀jọ ojú ó tì mí ẹ̀gbọ́n mi adésínà kò sá sí ìyá rẹ̀ láyé mọ́ kí aláǹfààní pé mi níyà láyé. Ah, ọ̀rọ̀ ńlá ló sọ yìí o nígbà mò ń bẹ̀ tí mi è kú ah, àmọ́ tèmi kàn rò wò pé ó bàjẹ́ àṣẹ sùúrù ìpele keje ni fáṣí lọ yóò bá idórí ẹlẹ́ẹ̀keje ìfowófọ̀hún yóò yíò padà yóò mọ̀. ìyá mi ẹni fọ́ padà mú mi ọ̀nà jìn síra wọn mẹ́rin sí mẹ́ta. Hmm, òótọ́ ọ̀rọ̀ ló sọ mẹ́rin ju mẹ́ta lọ hmm, ju mẹ́ta lọ lọ́rọ̀ kan sá ipò ọba ìwọ̀ ó wọ̀ tọkàntọkàn. ó ti jọba òtún wá ṣẹnu rẹ ráì hmm? àmọ́ o ti jọba ọkàn rẹ balẹ̀ ọkàn rẹ balẹ̀ lójú ẹ̀mí yìí nígbà ó ti wù ọ́hún ó ti wọ ẹlẹ́dàá rẹ̀. ọ̀pẹ́pẹ́ ọ̀pẹ́pẹ́ wo bí bá ṣe dùn tó ọ̀pẹ́pẹ́ níjọ́ ikú rẹ̀. àwọn yẹfa. wọ́n jáyé o. àlejò ńlá mọ̀mọ́ gbáyé. àbí ń gbáyé. wọ́n jókòó wọ́n 中二烂，中二感的鞋带。嗯。Èmi ò mọ̀ jẹun. Àṣẹ ń bìlú wọn. Ẹ kan náà. Òun làlùkò ń nìkan ní kété ẹ̀ ní mẹ̀yà mẹ̀yà sí òsì pẹ̀lú gbogbo àwọn àṣà àmọ̀tẹ́ǹpa Ẹ tán. àgídímàlàjà. ẹ awo ilé Ifẹ̀ awo ní gbàwo ní gbàwọ báwo bá gbàwo ní gbàwọ awo àtẹ awo àsìfàyà gbẹrẹgẹdẹ bí ọwọ́ aṣọ. ẹlẹ́dàá rẹ̀ wà níjọ́ fàyà bí ọwọ́ aṣọ. awo Ifá n tó ta mí nídìí kan tí mo fi dìde wá bọ̀ ọ́ rí i pé ó ṣe pàtàkì ni Ifá tẹ̀ ń dá nínú ìlú yìí lórí pé àáyàn ọba borí pé ẹ ti da ó ti di orí ẹlẹ́ẹ̀kẹfà. bẹ́ẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà tẹ̀sí ti dá ohun adésínà ní ń jáde. ẹ ifá lọ sọ bẹ́ẹ̀. o rí ẹyọ kan ṣoṣo tó kù mo fẹ́ kí fáwọn pa òun dà mo fẹ́ kó fọhùn tuntun jáde kí fáwọn pe adéoyè lọ́ba. ẹ yẹ mọ̀ pé adájọ́ mọ̀ ṣe lè mi bẹ́ẹ̀ ni asọ̀rọ̀ mọ̀ yẹ ni mí bẹ́ẹ̀ mi bá sọ̀rọ̀ mo fẹ́ ká yọ ọmọ wá mi kí ni. kí ni ìtumọ̀ gbogbo ìtọ̀hún yìí. ìtumọ̀ rẹ̀ ni wípé ntí fa wa wí òun làwọ̀ sọ. So ẹ n tí ifá fọ̀ náà ni mò ń fọ̀ fún ọ yìí àní kí wò ó fọ̀ fún fa pé adéoyè ń lọ́ba àwọn ifá ọmọ ìjà yíyan ni. a ń wo jiyàn. ọ mẹni tó jókòó wájú rẹ ni. ẹ ń gbà tí n ò forí lẹ́jú mo rí yín. mo ní o ṣe nǹkan fún mi ṣé ọ lè fọwọ́ kàn lẹ́yìn ni. wọ́n ní ẹ mọ́ fègérí lé e ẹ mọ́ fọ́dà lẹ sọ̀rọ̀ ẹ mọ́ fọ́dà lẹ sọ̀rọ̀. agbárí wọn ni lò ní ó láàké ní ó lóko ní ó lọ́la tó fi délé ọwọ́ àrùngún ọlọ́mọ ó. ó mọ̀ pé èèyàn ní ń bẹ lẹ́yìn orò tó rò fi ń ké ni. n ni wípé ẹ̀yin lẹ wà lẹ́yìn mi àbí ẹ padà. káwo padà. ẹ padà. ká padà lẹ́yìn rẹ. ẹ padà. ọwọ́ ibẹ̀ lẹ́nu. Ah, mo ní ẹ padà. a sì wá padà ojú rí èmi. mo wí ojú mọ̀ bo. àbẹ́ ẹ̀ wá rí nǹkan ẹ̀ wá wáyé mi lóde. Ah! bí yà ńlá bá gbéni sẹ́lẹ̀ kékeré agorí ẹni èmi panibọ́ rí panibọ́ fún alágogo lékuléku abẹ́yìn àrò gélémọ̀ gélémọ̀. àgbẹ̀ ìtàn lé akọ ajá ni mi àborí kókó èmi ẹkùn abíkàkà láyà. wọ́n ní kẹ́rin ọmọ ṣe ń jọ́ tẹ́rin ṣe rí ṣe bẹ́ẹ̀ ọ̀yà so. wọ́n ní kẹ́fọ́n ọmọ ṣe ẹ̀fọ́n ṣe bẹ́ẹ̀ ọ̀yọ̀dà. àgbámúrèrè ti fọ́jú yín dànù pẹ̀lú tọ́. ó tún tọ àwọn èèyàn mi lọ àwọn ni wọ́n wá ràn mí lọ́wọ́ àwọn náà bá ń gbé ìgbésẹ̀ àwọn ni wọ́n ṣàánú mi tó fi rí orí ipò tó fi rí jókòó lé. ìbà o ìbà ìbà ẹ̀yin aláyé ìbà ẹ̀yin ìyá mi òṣòro ǹgà abiyamọ ìgbẹ́kùn ọmọ rẹ̀ kó má ta tí wéré o ìyá mi agẹmọ o. tani tani ń perí ajá tájá fi ń gbò <laughs> tani ń perí àgò tágbọ̀n fi ń kàn gàngàngàn tani ń perí akọni tí ò. wọ́n tiẹ̀ ní. ẹ dákun ẹ̀yin náà lẹ́ni mọ̀ pé yín tó bá ti fẹ́ rújú bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe pé ó rújú báyìí o àmọ́ mo nílò ìrànlọ́wọ́ yín ni ọmọ mi adéoyè mo fẹ́ kó jọba ìlú yìí mo fẹ́ kó máa pàṣẹ mo fẹ́ kí gbogbo ìlú ó máa wárí fún un. ebi kò ti dọba ni bí wọn náà bá ti ṣeun tá à ń bá ń fẹ́ fún wa kò lè. ta ti jẹ́ ìyá mi gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ pátá ni wọ́n fi fún yín. ọmọ rẹ tiẹ̀ ti jọba ná ẹran ọmọ fọ́ kì í ṣe eegun ṣọwárí ijọ́ tí ọba gbadéhùn lálẹ́ ẹjọ́ ọ̀gbadé rẹ̀ àgbàtọ́ rẹ̀ o. bàbá ọmọ mi ṣé yóò ṣàdọ́ba ìlú yìí. tí ó ju gbogbo ọba tó ti jẹ lọ. ó ti ṣeé ṣe ìyá mi ẹ ṣeun. <laughs> wọ́n gbé wọn mọ́ mọ́ jẹ dé ẹ̀ka mi ó tiẹ̀ tún rú gọ́gọ́ ṣì ń gbà bá mu bá tẹ̀ jẹ́ ìtòkì pọ́n <laughs> toró mi àmàkì oríṣiríṣi àwọ̀ ló sì ní oríṣiríṣi àwọ̀ ló ní oríṣiríṣi àwọ̀ ló ní. òde ara rẹ sàmọ bá dú òdì pi èèrà pé orí ogbó orí atọ́. alára ọmọ akin ajẹrò ọmọ òrìṣà ó dífá fún àwẹ̀ ní orílẹ̀ ògbéngèrè nígbà tó lòun ní sàyàfá lórí adé mo níta ńlá dé ọ̀hún àwo adéoyè mo lójú ọpọ fún wa. mo ṣáàdì oyè mi. adéoyè mi. ìlú yìí yóò túbà yóò túṣẹ́ o àṣẹ ikú ọmọ ké bí ikú àṣẹ ẹyẹ ọmọ ké bí ẹyẹ àṣẹ ọmọ èèyàn ó sì máa fọ̀ bí èèyàn tàbá afẹ́ kó rí bẹ́ẹ̀ àfi kí adéoyè ò bọ́ sórí àpèrè yìí o òun ló lè mú kí ìlú túbà kó túṣẹ́. ó ṣe ajé adéoyè. awo odífálẹ̀ kìnínní adésínà ní fámú odífálẹ̀ lẹ́ẹ̀kejì adésínà ní lẹ́lẹ́ẹ̀kẹta adésínà ní títí dé orí mẹ́fà adésínà ní famu ẹlẹ́ẹ̀keje ni ó ṣe wá yí bìrì tọwọ́ adadé oyè. ẹ̀yin ìlú ṣé mi ni fani àbí mi lọ pẹ̀lẹ́ ẹ mọ̀ wípé ọ̀pẹ̀lẹ̀ òṣèké àfi bí oníkiri ọba gbọ́fá bẹ́ẹ̀ ni. Hey, hey àdéhùn tí mo wá bá wọn ṣe n ò rí múṣẹ o òun ló fa gbogbo rògbòdìyàn tí ń bẹ láàrin ìlú bí wọn ò bá sì rí àdéhùn ní múṣẹ pẹ̀lú wọn ìlúṣẹ́ ah, ìbẹ̀rẹ̀ sí dàrú ni yóò máa dàrú sí ìlú. méjìlá ó dàrú sí kí ló ń bọ́ kí ló ń wọ ètùtù. o ṣeun kò wẹ̀mí náà bí ìlú ṣe ń dàrú yìí ohun ẹbọ ohun ètùtù ara rẹ nílẹ̀ gbogbo ìgbìyànjú mi láti rí gbà ìyàwó rẹ ò jẹ́ rí gbà èmi ń dí mi lọ́wọ́. ìyá ọba kí ló lè bá àtúbà kí ló lè bá àtúnṣe mo ṣe bí láti fi kí ni ọjọ́ ẹgbẹ́ yìí kí ni mo bẹ̀rẹ̀ ẹni ń bẹ lára mi. Mm. wọ́n bí mí tí ń bẹ lára rẹ tí wọ́n béèrè fún. èmi ọ̀rọ̀ mi kan náà ni níjọ́ wo síjọ́ wo mo gorí oyè náà. àtọ̀rẹ́ náà béèrè fún o. bẹ́ẹ̀ ni bàbá ti rí bí ilẹ̀ ìbílù yìí ó ti máa dàgbò ti ń dàgbò ìgbòdògbò. òótọ́ ni èmi ni olùdènà. bíi ti báwo. ohun tí ìyá ọba ń wá tó fẹ́ gbà lára rẹ̀ gọ̀gọ̀gọ̀gọ̀ èmi náà nílò rẹ̀. dákúndábọ̀ fìyè dénú wọ́n jẹ́ lóòótú mọ́ lórí ohun tí wọ́n béèrè fún ìjẹ́ àyọ̀ǹda rẹ̀ fún wọn. kì í ṣe pé èmi náà fẹ́ kí lóòótú bí ó ṣe dà lèmi náà sáré rẹ̀ àmọ́ wọ́n gbàgbé adé tó ṣe fún mi. tó bọ́lá bá ń ta àwòrán bọ́lá bá dùn bí asúnmọ́ ẹ̀yin lẹ́yìn jó jí gèdèrègé lórílẹ̀ bá bẹ ẹ̀wọ̀n bá wù jẹ́bi yóò dọ̀jà lọ́lẹ̀ nìkan mi adébá fún ọ̀rẹ́ mi là tí bàbá rẹ̀ fílẹ̀ lọ́mọ kékeré jù fún ẹ̀kọ́ tó kú àbúrò ni wọ́n wá sí wọn láwọn ò ní ṣe fá ìmọ̀ lẹ́sìn ẹ̀sìn bí ọmọ ẹ̀sìn bí ọmọ ẹ̀yọ ẹ̀sìn bí ọmọ ẹ̀yà òwúrú lẹ́sìn kábíyèsí ayé òsì ọ̀hún. kábíyèsí ọba adéoyè obì rèé o obì ní bikú obì ní bàrùn gbogbo ẹnikẹ́ni má retí ń ṣe ikú oníkúlóbì gbà kú ikú rẹ̀ ó gbà kú o àtàrí rẹ̀ di tiẹ̀ láàbọ̀ kẹ̀kún sí towó kẹ̀kún sí tọmọ lórí oyè kẹ́mi yógùn bẹ́ẹ̀ o orógbó rè orógbó ló ní kẹ́ gbó kẹ́ gbó kẹ́ tọ́. àbọ̀rẹ́ ìdílé wíwọ̀n. dídakẹsẹ níṣẹ́ láwùjọ àwọn òwú jímèrè n'ise láwùjọ àwọn ẹran èyí tẹ́ wí òun àrọ́rọ̀ ránṣẹ́ wá. bí eyín iwájú bá yí ara báyìí nìyí gbà mí bí ó ṣe wú tó kábíyèsí àti bí ọyà ká bọ ọjà àti ọjà ọyà tí bá bọ́ tí inú mọ́kànlélógún àti mú mọ́kàndínlógún báyìí orí ogun la wà yìí ẹ̀rù ogun tá a wà yìí àtàkèrè ìyọ́ dùn ni gbogbo ọba kọba tó bá jẹ tí wọ́n bá mú wọ gbogbo òpè bí bí pè bí ìsìnkéré tó tí ò bá ti wọ̀ yín kì í tí ìjọba bàbá ti wá kú òní àyìn báyìí a wà máa lọ sí ìpè bí kan tó kù tó ń bẹ lẹ́yìn odi ọjọ́ méje lẹ́ẹ̀ ló ń bẹ̀ lẹ́yìn tẹ́ bá lọ́jọ́ méje yìí tán tẹ́ bá ti jáde nínú òpè bí tẹ́ ń padà bọ̀ sí àyìn obìnrin kóbìnrin tá a bá ti pàdé lọ́nà ọ̀làyà oyè olè fi ṣaya. àwo ẹ dákun tá a bá wá pàdé obìnrin kóbìnrin lọ́jọ́ ọ̀nà tí ó bá wù mí ńkọ́. kábíyèsí ẹ faramọ́ ẹ tipátipá lórógbó fi fẹ́ràn ṣàngó ń táwọn alálẹ̀ yẹn nù ń tí èjì ẹgbàá nù. bẹ́ẹ̀ ni tipátipá lórógbó fi fẹ́ràn ṣàngó ẹ̀rí bá ti pàdé obìnrin lọ́nà tán a wà ẹ̀yìn àtòbìnrin tá a pàdé òun á dà yín padà sínú òpèbí níbi tá a wà ní títí tá a fi ṣètò àtìgbàdé ọwọ́ akùnkìnní kan o ṣé ẹ rọmọbìnrin yìí tẹ́ bá jọ wà nípèbí nìyí ẹ wàá mọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tí ó fi sọ pé òun ti gbọ́ bí ó sọ fún mi pé òun gbọ́ láti ṣe aya oyè a lè yín lórí o. sẹ́ni tọ́mọ̀ bí òjò òjò bí ó ṣe Ṣàngó bí ó bá ṣodù Ifá ta ló lè mọ̀ bí ayé ta ló lè mọ̀ bí ayé babaláwo ló lè mọ̀ bí bàbá ti ayédáadé. àdúgbẹ́ oh. àdúgbẹ́ àdúgbẹ́ ẹ̀yìn gbogbo àwọn afọbajẹ àti àwọn ìjòyè pàtàkì láàfin àní wọ́n rán èmi aláàgó àgbà olóyè àgbà tí mo lè lu aago àgbà ipe kí n wá lu aago kí n sì wá kéde fún yín. ipe ọba wa tuntun lónìí ló pé ìjẹfà tó ti wà ní tẹ́ ẹ mọ̀ yí pé òórọ̀ ọ̀la òun ọjọ́ keje ọmọ òjáde o <laughs> ọmọ òjáde o tí ọba bá wá jáde nítorí ní wá o ẹ̀yin ọkùnrin tẹ́ ẹ lọ́ọ̀dẹ̀ bí irú wọ àtiwọ́ <laughs> ẹ̀yin tẹ́ ẹ lóbìnrin lọ́ọ̀dẹ̀ àtẹ̀yin tẹ́ ẹ bá tún lóbìnrin lọ́ọ̀dẹ̀ wọ́n ní ẹ kìlọ̀ fóbìnrin o kó fìdí mọ́lé. <laughs> àtọ́ tàwọn tí wọ́n ṣe <laughs> táwọn olóbìnrin lé ẹ̀lẹ́ ọmọge ọmọge ẹ̀yìn wọ́n ní ẹ kìlọ̀ fóbìnrin gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé àṣàlù wa yìí bí ọba bá jáde lọ́jọ́ keje obìnrin tó bá kọ́kọ́ pàdé ó dolórí láàfin hmm. kọ́mọ̀ àádọ́ bí ipa àfọwọ́ ọlágbá yín lójú ẹ ń bá lómi lọ́dẹ kó bí kò lọ fómi rẹ o èyí tí bàbá wa gbọ́rọ̀ tó bá bọ́ ta ajẹ́kọ̀dọ̀ <laughs> lórí láàfin nù. ẹ̀yin ọmọge ẹ kú oríire tẹ́ ẹ̀ tí ì lọ́kọ mo mọ̀ pé mi ò ti wù ẹsẹ̀ orí rẹ̀ ó ti fẹ́ẹ̀ pa nítorí kí ọba ó lè mú kó lè bá a dó lórí ọba <laughs> mùkúndùn àfin ẹ fẹ́ wá jẹ ẹ bà wá mẹ ẹ bà wá mẹ èyí tí Elédùà bá wá tẹ̀lé àbí tẹ́rì ìyá rẹ̀ bá tẹ̀lé ó soríire nu. ìwọ ń o sọkúdalẹ́ òkú lómi òní kankan tiẹ̀ <laughs> mọ̀ jáde kò sí ntọ́ <laughs> kò sí tí ó ṣe wọ́n kàn ní kí á sọ fún yín náà ní ẹ dákun ṣé mo wíire àbí wọn wíire. wíire. kọ́kọ́rọ́ fi dágúnlẹ̀ o eh. òjòjò ń ṣayé ọmọ olódùmarè. ẹ gbà mí o ah, ọ̀rọ̀ àdúgbò ẹ gbà mí bàbá eh. ẹ dẹ́kun ẹ dẹ́kun bàbá ẹ dẹ́kun ọ ẹ gbà mí eh. ojúmọ́ máa ta ẹ̀yẹ́fò nílé ayé ẹ̀yẹ́fò tán ẹ̀yẹ́. ó ah! ti sùn lọ ah! kí ló dé ẹ̀fà lẹ́rìn ni. ọ̀rọ̀ tó bá gbalẹ̀ àìfi àárọ̀ sọ ìlú ló rán mi wá nípa ọ̀rọ̀ ọmọ rẹ wúrà ọlá pé kó bá ń bá sọ̀rọ̀ kó gbà sílùú lẹ́nu kó gbà sílùú lẹ́nu láti fẹ́ kábíyèsí. ẹ̀gbọ́n mi ṣé kò wèmí náà kí n dáná bá ni ọ̀rọ̀ ọmọ tẹ́ ń sọ yìí mọ̀ pé kò ní wájú bẹ́ẹ̀ ni kò ní lẹ́yìn ẹ sì rántí ọjọ́ kan tọ́ ẹ pé ọlọ́run ló yọ wá lọ́jọ́ tó sọ ọjọ́ náà nulẹ̀ ọmọ ń kú tán torí pé n tó lóun fẹ́ ṣe tá àgbà fún pé kó ṣe ẹ wò ọmọ náà lànà sí náà wọ́n ṣe ẹ bá ń padà lọ sọ fún ẹ pé kán tú ọmọ mi lẹ́nu gbèkú tí wọ́n fi sí. tí nǹkan bẹ ṣe wúrọ̀ lámọ̀ ẹ̀gbọ́n mi lùyọ̀ gbà ní kò mí ẹ̀ ń dálé ẹran ní nkù mi ẹ̀ràn obìnrin lọ fọba. ọkùnrin ọba ni ọba rìn pàdé ọba èwo ni wọ́n yọ̀ǹda rẹ̀. ẹ fọwọ́ ara yín fà lọ sọ́hun ẹ wù mọ̀ dáná lọ. ti ní ẹ má fọkàn mi mọ́. wúrọ̀ ọ̀la dákúndábọ̀ fi èdè náà ó sáré kí mò ń bí ọ̀nà rẹ̀ kíkú ṣe pé bẹ́ẹ̀ pé ẹ ó kúkú déédéé wù mí náà bẹ́ẹ̀ àwọn alálẹ̀ ni ohun tí ṣẹ̀ṣẹ̀ ìlú ìwé ni wúrọ̀ ọ̀la dákun. ẹ wò kábíyèsí n ò lè fẹ́ yín o tó bá yá ẹ bọ̀ sọ̀rọ̀ tẹ́ gbé sí mi lọ́rùn ẹ jẹ́ mọ́ gbalẹ̀ wa lọ tẹ́ ẹ bá sì ju abẹ̀bẹ̀ sókè ní gbàgbà ibi pẹlẹbẹ báyìí ni ò mọ̀ fi lélẹ̀ n ò lè fẹ́ yín. wúrọ̀lá dákun òní ló péjọ kẹrìnlá tá a ti dìjọ wà ń pè bíi mo fẹ́ kó tinú rẹ wá kó o sọ fún mi pé o ti gbọ́ o ti gbà kán lè bá a gbàdélé lórí bí o bá tinú rẹ wá n ò ní gbádélé lórí n sì gbọdọ̀ lórí ọjọ́ mọ́kànlélógún ní pèbí ohun tí ọ̀dá ní ọ̀mọ̀ ṣẹlẹ̀ kódà ó lè mú kún ẹ̀mí lọ́wọ́. Mm, kábíyèsí ìgbà tó ti wá jẹ tó ti fẹ́ mọ̀ la lọ báyìí mo ti gbọ́. Hmm? bí sì wọn ní ẹ sáà jẹ. mi ì gbọ́ nǹkan tó wí dáadáa ni. ni mo ti gbọ́. wúrọ̀lá kò ti gbọ́. kábíyèsí ṣé ẹ lè sìn mí báyìí. kí lè gbò mí ṣe tí ò lè fàárọ̀ wá mi ń sìn ọ́ òótọ́ ni àmọ́ látìgbà mo ti ṣàdéhùn kò sí ní tó béèrè tí n ò ṣe fún ọ ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ìlú ni májèlú ò túmọ̀ lórí. káyọ̀ǹda rẹ̀ fún ta ni. kí ló lè bá rojú ni. àtọ̀ǹtẹ̀mí nílò yìí òun náà lèmi náà nílò tí mo fẹ́ fi ṣe ohun tí mo fẹ́ ṣe. sọ̀rọ̀ kan tó ní lójú. mo wá fẹ́ kó sọ lójú gbogbo yín báyìí. ẹ ṣe yèyè bá fẹ́fẹ́ bá fẹ́. gbogbo ewé pàtẹ́ ìbàlẹ̀ bẹ́ẹ̀ ni èmi mo lọ bá olórí mo ní mo fẹ́ lọ ọnu ayé mo fẹ́ lọ wo ohun tí wọ́n ṣe ń bẹ̀. wúrọ̀ ọ̀la ayé ayé tó kún fún ẹ̀ṣẹ̀ àti fún ìwà búburú. bẹ́ẹ̀ ni ìbànújẹ́ kì í fi wọ́n sílẹ̀ nígbà kọ̀ọ̀kan àti wípé wọn a máa bínú ara wọn. wọn a máa fìyà jálá ìlẹ́sẹ̀ wọ́n sì ń jáyé fanlétè tutọ́. ìwọ ìwọ ìwọ ń lọnú ayé ayé rúdurùdu. ẹ wo tó bá fẹ́ lọ sílé ayé ẹjọ́ máa lọ. ẹ wo ẹ tiẹ̀ jẹ́ ń lọ kí n lọ wo tí wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n kú mọ̀ pé n ò lè pẹ́ láàrin wọn mo wá fi ń da yín lójú gẹ́lẹ́ tí oyún bá dúró sí mi lára báyìí mò ń padà bọ̀ láàrin yín n tó wá lè mọ̀ mú mi padà wá sáàrin yín ó ní tí n bá rí ohun tí yóò mú mi sun ẹkún kíkorò. kúrò ọ̀la àdéhùn ló ṣe ń o ò sì gbọ́dọ̀ mọ́ mi àdéhùn wá ṣẹ gẹ́gẹ́ bí wọn náà ti mọ̀ yìí pé àdéhùn jẹ wá lógún púpọ̀ so mọ̀ páwa ìdalẹ̀ ara wa. gẹ́gẹ́ bí wọn náà ti mọ̀ yìí pé àwa lọmọ tí bàbá lè lọ àwa lọmọ tí bàbá bá lè lọ ó mọ̀ ọ́ lọ bá fẹ́fẹ́ bá wá fẹ́ gbogbo ewé wá tẹ̀lé balẹ̀ fẹ́lẹ́ jù máa rè é bó so ilé. ẹ tún ni ṣé wo mọ̀ pé ọjọ́ tí ìgbín bá fẹnu kan yọ ọjọ́ náà ni ó gbọ̀run lọ. olórí ọmọ bàjẹ́ o gbogbo ohun tí bá ń dùn láyé rẹ̀ tó bá ń ṣe lọ́wọ́ wọn ó sì ọ lọ́wọ́ ọṣẹ́ kí ló dé ìwọ nìkan lọ kábíyèsí wà fún ni sórí kí gbọ́ ọ̀rọ̀ òun á jọ ni torí pé wọ́n gbẹ̀tọ́ mi lára rẹ̀ àjẹ́ lẹ́yìn ẹ̀mẹ̀rẹ̀ ni àwa àwa ẹ̀mẹ̀rẹ̀ sì ni ọmọ àjẹ́ ọ̀run bẹ́ẹ̀ ọmọ àjẹ́ ayé kò lè pọ̀ ọmọ àjẹ́ ọ̀run jẹ ẹ fẹ́ tẹ́. wo kò yé ọ ni ẹ̀mẹ̀rẹ̀ ni wọ́ ẹyẹ ńlá làwa tó sì lágbára káàkiri àgbà ńlá ayé tí ò sẹ́ni tó lágbára lẹ́yìn wa mọ́ torí Elédùmarè ló gbáyé lé wa lọ́wọ́ pé ká ṣe ayé bó bá ṣe fẹ́ ká sì ṣe ayé bó ṣe wù wá. bẹ́ẹ̀ ni wọ́n ní kakọ́ lọ́lọ́kọ̀. Ah, ah bẹ́ẹ̀ ni máa gbọ́ o àlọ́ níta lábàáhùn àbọ̀ níta náà rẹ̀ wo àtọ̀ kábíyèsí àfi tí n bá gbà á. ẹ jẹ́ àjọ kẹsẹ̀ kan náà bọ̀ ṣòkòtò kan náà kájọ wá wo ẹni tí yóò kọ́kọ́ rẹ̀ wọ́n fi yé yín pé èmèrè kì í ṣẹgbẹ́ àjẹ́. ọ̀la èmi pẹ̀lú àìṣe ọlọ́rọ̀ ní ìsìn wọ́n lọ tún ara rẹ̀ mú. ẹ ẹ kò sí wàhálà ọjọ́ ń bọ̀ tí sọ́nsọ́ méjì yóò fojú kanra wọn ìwọ́n tiẹ̀ bóò ló ṣe dé àyìn kò ṣe kí ni kò yé ìwọ kò yé ìwọ pọ́wọ́ kí ah, ẹ ẹ̀ tiẹ̀ jẹ́ kí kábíyèsí ó lè ta kútú mọ́ rárá. ọ̀rọ̀ rẹ̀ ṣe yé mi ni ó fi hàn pé ó ti ń gbìyànjú àti fipá bọ́mọ mi lò nù o lọ fi mọ̀ pé kò lè ta kútú. bẹ́ẹ̀ ni. ipá rẹ̀ pẹ̀. n ó jẹ́ òye pé n tẹ̀ ń wá ẹ lè rí ah. ẹ bá mọ̀ pé ní tí wọ́n wá òun lèmi náà fẹ́. ẹ lè rí. àníwọ̀ náà lè rí ọ̀dà èmi ò jẹ́ kó yé yín pé ẹ mèrè paraku lèmi ẹ mèrè sí lọ́kọ̀ àjẹ́. àjẹ́ ló bí mèrè. nínú àfihàn mi bẹ́ẹ̀ni n ò jẹ mọ̀ ah. n ò jẹ gbà. ìwọ náà gbà ah, ìwọ náà ṣe kí ni ó gbà ó fẹnu fẹ́ bí abẹ̀bẹ̀ ẹranko ẹ̀yà ó fi pa bọ́bọ̀ mi lò ọ̀dẹ ló pe mí. kí ni mo ti wá fẹ́ sọ̀rọ̀ ọmọbìnrin sí báyìí o. Hm? ìwọ nítorí pé o ti mọ àṣírí mi o fẹ́ sá lọ ah. ṣé o mọ̀ pé mo ti gbà ọ́ nígbà òjò ó di dandan kó gbẹ̀mí náà nígbẹ̀rún torí pé a sá tààrà a rìn tààrà ìgbín ò lábẹ́ làkà ó kọlà méjì lẹ́yìn wọ̀nranwọ̀nran ojú oró ní sọkò omi òsì bàtà ní ṣaya odò níbo ló wá ń sá lọ. kò yé mi náà ni ṣàdédé mo bára mi lórí ìta mẹ́ta tọ́nà pín sí yẹlẹyẹlẹ wọ́n wò pé sọ́tọ̀ ni ìyà sí ni àbọ̀sí. wo ó ti kọ wájú sí ọ̀tá tó bá kọ̀yìn sí ọkọ̀ òjò ọlọ́fà tó bá kù wọ́n nìkan kó o tèrò ara rẹ pa kó wá mọ bí èèyàn mẹ́ta rẹ yóò ṣe dúró ní méjì méjì. ẹ ṣeun mo fẹ́ lọ rí ìtòrí ara mi náà ni. kó lọ lọ ó yá wọlé bá ó yá yá yá wọlé. sí bí ọmọdé ṣe lè mèrè ṣàtò iwájú ni ó mọ̀ balẹ̀ kò tí ì mọ kankan. Hmm. òní ló ní jẹ́ ẹni abẹ lọ́wẹ̀ afẹ́fẹ́ ìfẹ́ kó má kàn gé oko lára gbogbo ọ̀rọ̀ tí mo bá bá ìwọ wúrà ọlá sọ lónìí kó má kàn lára nítorí pé igi ẹ̀bá ọ̀nà nígbàkú yeye kú olú igbó ní kúkú olúkẹdùn ọjọ́ tí ọ̀gẹ̀dẹ̀ bá yọ èso ọjọ́ náà ní gbọ́jọ́ ọkú ẹ̀ bí mo bá ti ń pè ọ́ ìjẹ́ ọ̀run ni o bá wọn jẹ́ kó mọ̀ bá wọn jẹ́ tayé mọ́ wúrà ọ̀la. Ah! Hmm, wúrà ọ̀la o. <laughs> ọmọ làbákẹ́ èmi wúrà ọ̀la ló wá péré bí. sì gbàgbé pé ọ̀yẹ̀gẹ̀rẹ̀ ọjọ́ ọkù tèmi kì í sòyìn tó bá dọ̀la àtúkọ̀la òní ẹnu ẹnu báyìí lẹ́sẹ̀ fi pàkúrò ojú ọ̀nà. Hmm, làbákẹ́ a ní ọmọ ṣẹ̀wá ò ló ṣẹ̀wá ó rántí pé áyán tó ṣẹ̀wá ń jọ́ kínní àná kò lóró ìgbín tó ò lẹ́jẹ̀ aláǹgbá tó ọ̀rọ̀ ọ̀dọ̀bálẹ̀ bá ẹgbẹ́ èmi èmi ọmọ lẹ́yìn kó pàǹpá lẹ gbìmọ̀ pọ̀ lẹ wá bá ẹ gbàgbé ni pé ìmọ̀tú ìmọ̀jọ ìmọ̀ ẹni ní ìdálẹ̀. iye ìjọ kí lè ń bá rò ó kò mọ̀wé ẹnu bẹ́ẹ̀ ni ò sì mọ̀wé ẹ̀bàjẹ́ àjẹwẹ́ sọ̀tún ká fòwé sósì ká fi ránṣẹ́ sáàrin ìlú. Hmm, ó dáa làbákẹ́ ó dáa bẹ́ẹ̀ àṣẹ ni kò ní ṣàìṣẹ nítorí àṣìdúró ni ti gbẹ́gi àṣìtì ni tilẹ̀kùn àṣẹ gbogbo ohun tó o ti wá ṣe pátápátá kó wá hmm, ẹwẹ́ lélẹ̀ gbà lọ́wọ́ mi gbà á òwe ní o gbàgbàgbàgbàgbàgbà. rèé fi jíṣẹ́. ọ̀ya. ẹ̀wẹ̀ òwe kí n lọ sọ nílùú ẹ̀wẹ̀ òwe ìlú ẹwẹ òwe òwe jíṣẹ́ ìlú. Mm. Ah, <laughs> ẹ gbọ́ o ẹ wá gbọ́ o ẹwẹ rèé òwe rèé o wọ́n ní jíṣẹ́ o ẹwẹ òwe wọ́n ní jíṣẹ́ o <laughs> adésínà ó kú pín. ìyá mo pa mo pa mo pa adésínà mo pa mo pa jọ̀nù ó kú ẹwẹ òwe ẹwẹ òwe ẹgbọ́n ni àbí ẹgbọ́n ni àní adésínà adésínà ọmọ orogún mi mo pa okùnfin okùnfin okùnfin ogun ogun ogun pin. ọgbọ́n mi ọba lọ́la. ẹ̀pá níyẹn mọ́ ta lẹ́ ń pè lọ́ba lọ́la. láyé láyé yín ẹ má pè lọ́ba lọ́la mọ́. títí láyé tẹ́ fi kú tẹ́ ẹ lọ rẹ gbẹ̀kúrú jẹ́ lẹ́bọ̀ra ẹ bá lanu pè mí lọ́ba lọ́la ẹ̀rìn tójú yín ó rí àwa yín ẹni ẹ bá fẹ́ tẹ̀jẹ̀ lẹ́ẹ̀ mọ̀ pé lọ́ba lọ́la tóra wa náà mọ wípé títí láyé ọba ẹ sì ń àná ọba tó lọ rẹ ọba tó ti lọ ti sọ fún wa ńgbà ìpawódà ṣe ọ̀rọ̀ fàlà tẹ̀lé ìtí fà bá sì wí láàṣẹ. ọ̀rọ̀ falẹ̀ tẹ̀lé ifá ni ẹ gbádé kúrò lórí mi kẹ́ ẹ gbé lọ sórí ọmọ ẹlòmíì ó ṣèwọ̀ adé orí gúnlùgún ò lè worí ọmọ adarí wúrun ìlẹ̀kẹ̀ ọ̀pọ̀ náà gbọ́dọ̀ gbọ́run ọmọ Odùduwà adé tí ń bá lórí mi bá gbẹ́ nìkan ò lè sí tẹ́ ẹ bá dẹ̀ wò èmi kan oṣù ẹni ò túlù yìí bẹ́ẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ ni ẹ wo gbogbo yín báyìí lẹ́mìí yóò sì dè gbogbo yín pátá lè farapa èmi ni mo sọ bẹ́ẹ̀ ẹ wo ẹ wo àìmọ́ lè ká mọ́ yan. ó dáa báyìí. àwọn aláṣẹ lèyí wọ́n ní ká mú ọ wá. bó ṣe rírù bó ṣe wíwọ wọ́n ní ọba àwọn láàfin. <laughs> ìpínlẹ̀ àpèkún wọn bàbá tí wọn bí yín ò tó bẹ́ẹ̀. ẹ fẹ́ kẹ̀sọ́ mójìjì ẹyẹ ẹnikẹ́yẹ mọ̀ bá lọ ẹ̀mí ẹ bàbá yín ò gbé ìkọ̀dámọ̀ lùdùó ẹranko tìjú olódùmarè ni èmi àti ẹran yín gan wọn jẹ́ sẹ́rú aṣọ bẹ́ẹ̀ sọ̀rọ̀ pé ẹ wá mú mi wá ń túláàsì àbí òròmọdé <laughs> ẹyin ni ọmọ àwòdì àwọn ìpín lápẹkù ìyáláyà yẹn tí wọn mà sá lónìí kẹ lọrẹ pè mí wá wọn ò jẹ́ pé lọrẹ mú mi wá ẹ gbọ́ ẹnso ẹnso ń bẹ wọn tẹ̀lé yín. níbo. tó o bá kọ̀ tó o sùn wájú nìsín ìkejì ó dàn lára rẹ. <laughs> Ah! Hmm. ẹ fẹ́ dó sàmọ́ ẹnso ń bẹ kábíyèsí o kábíyèsí o ìyálòdè mo mọ̀ rí yín tí ò wá sí. Ah, kó má bàa sí ni àwọn ìlú náà rán mi sí yín wọ́n ní gẹ́gẹ́ bí obìnrin sóbìnrin àti pàápàá gẹ́gẹ́ bí ipò mi nínú ìlú yìí wọ́n lèmi ni mo lè wàá bá yín sọ̀rọ̀. mo gbọ́ o. Hmm. agbe ni ò dágbére fún ni pé òun ò dárò mọ́ aluko sọ fún ni pé òun ò kó sùn mọ́ lékeléké ò sọ pé òun ò lọ lóòkẹ́ fún. ìyálóde hmm. kí n tún mọ gbogbo àṣà mọ̀tẹ́ ń pa ẹ̀ ẹ ṣàlàyé tó bá ṣẹlẹ̀ fún mi. Hmm. ọmọ yín adésínà. adésínà mi kí ló ṣe. tí ń bẹ́nu túbú hmm. adésínà ti jokùn lẹ̀ ó ti lọ bẹ́bọra jẹun. ààyè mi o. àfipá tí ìlú rẹ́yìn ọmọ mi Adésínà ìtẹ̀ṣe yóò mọ̀ dá ìtẹ̀ṣe yóò dá orí mi o ah, ah, Adésínà ah, ikú bò ikú ikú ikú à. <laughs> iná ńlá lélẹ́yìí o iná ńlá lélẹ́yìí o Adésínà. Adésínà ẹgbẹ́ ṣe yóò dá o etí ìlú ṣe yóò dá o. ìyàwó ẹ mọ̀ sọ̀kún mọ́ ẹ ní lọ́rọ̀ ẹkún ọlọ́run ìdùmarè á ṣe yóò wú mà ní. nígbà wọn wá dífá lọ tí wọ́n dífá bọ̀ adéoyè ọmọ yìí ní fátúmú tí ó jọba lù wá. ọbẹ̀ èwo adéoyè èwo ọmọ mi ò jọba kò jọba o kò jọba kò jọba ẹ fọwọ́ mọ́ bá yín ẹ fọwọ́ mu ẹ fọwọ́ mu ò fẹ́ o onílùú gbòdì di ọmọ lọ́wọ́ mi ẹ tún ní mú kejì wá ọmọ mi ò jọba kò jọba kò jọba pápá ò bá ṣe sọ àkálẹ̀ rí i ẹ dàgbọ́ ẹ̀yọ́ ọ̀dẹ́ bá wí fún lùpọ̀ mọ́ mi ò jọba wọn fẹ́ ìyá wa ipò ọmọ mọ̀ ní sí lọ nínú ilé yín lọ́dún. ẹjẹ́ ó ṣí bí ó bá ṣí ẹjẹ́ ó ṣí o. ogun ogun ogun pin. ẹ wà nípa o. òwe ẹwẹ wọ́n ní jíṣẹ́ o. mo jíṣẹ́ o. ẹ gbọ́ ẹ bá ń bá dé òye o ìbàdí oyè kò fún mi lọ́tọ̀ ah, ah. bí ò bá fún mi lọ́tọ̀ ìlú yóò lè tò ah. ìlú yóò máa dàrú ẹwẹ ṣe é rí nǹkan báyìí àṣẹ gbogbo wàhálà tó wà nílùú yìí àṣàwọn tó wà nídìí ẹ̀ ó yẹ ká sọ̀yà ìlú kò pa ni ṣùgbọ́n ẹ̀ ní sọ́lókò ní àyín ẹ máa mú un so níwájú ààfin àwa hmm. kógun lọ síwájú ààfin àá lọ mú ọba náà jáde ọyà ọyà ọyà ọyà ẹmu ẹmu ẹ mú sọ ẹ mú tí ò bá rí ẹ tí ẹ tí ẹ mú ẹ mú. a ní ẹ ta ni ẹ tí ò bá rí ẹ bá mú. àṣà kìíní ọ̀rọ̀ wá gbogbo àjẹ́ ọ̀rẹ́ gbogbo pín. ẹ ẹ o ẹ kábíyèsí o ẹ kábíyèsí o àwọn ìkájá kábíyèsí sẹsẹri ah, ìlú ti bàjẹ́ o kí ló dé ẹwọ̀n mi. kábíyèsí bí mo ṣe mọ̀ ní ìyá wa ni. ìyá yẹn wo. ìyá ọba ni. kí ló sì yọba. bí mo ṣe mọ̀ ètí mo mọ̀ mọ́ àwọn ògbẹ́ ìyá ọba rẹ̀ lọ́ọ̀kẹ́ yìí o mo bá sì lé kí n súnmọ́ bẹ́ẹ̀ o nígbà tí mo débẹ̀. kábíyèsí kábíyèsí nǹkan ti ṣe yọba. kí ló ṣe yọba. wọ́n ti ń kà o wọ́n ti ń kà o. Ah! ìyọba lẹyẹ ìyọba ní nǹkan tó tún ju ẹyẹ lọ wọ́n ní àwọn ni àwọn pa adé sílẹ̀ wọ́n ní ipò tẹ́ ẹ wà yìí pé kò tọ́ sí yín pé àwọn rà mọ́ yín ni wọ́n ti ń lẹ̀ wọ́n lókun. Awolu lọ́ọ̀rì ké sí àwọn òyìnkù rẹ̀ ẹ lọ bùyọ ọba láṣìírí pápápá. Ah, tí wọ́n bá ti pa àwọn kábíyèsí wọ́n ti ń sẹ́wọ̀n lókun. Awolu ẹ kábíyèsí kábíyèsí yìí tó bá lọ sí ẹ̀wọ̀n. gbogbo ń tààbò ń kọ̀kọ̀ ó ti wá hàn de <laughs> kí ló kù èmi ẹ̀yìn àgbàre ó sàn jojú àgbàre lọ. 做公益活都。